òkú lóbìnrin ìkú ló. àjíká ìtì ń lọ oògùn àgbo ni látẹ̀ kan tí mo ti dúró gbáwó la fẹ́ débi tá à ń lọ. ẹ ní sùúrù ọmọ tí mo ránṣẹ́ máa tó dé ẹ. táìmù ń lọ báwo ni mo jí mọ́mí ẹ eh, mo ti sọ fún wọn sí ọ́ní táwọn pípín yẹn bá tó bá ti drop ọ̀gbọ́n máa gbé mi. Eh, eh, ó dà ìwọ ló máa ṣe nǹkan tó ń ṣe. tó ń bá tún drop ẹ nìkan náà máa tó gbé wa. jẹ́ kàn lọ drop ẹni tó máa drop tó ń bá ti drop ẹ á gbé wa náà. irú mọ́tò wo nìyẹn gan. ẹ bí dánfó ni. dánfó ah, dánfó ló fẹ́ gé mi kó ń bá yín wọ̀ ẹ ìyàmójì ó bá ti sọ fún mi wípé dánfó ló máa kó wa lọ sí patí tá à ń lọ dánfó pẹ̀lú gbogbo bí mo ṣe múra tí mo kún gẹ́gẹ́ tí mo tí mo tí bí mo ṣe kún yìí kí wọ́n bá yín wà nínú dáàbò ká wá sún mi pa kẹ́ fún mi pa bí geisha mo sọ́ọ̀rì ìyàmójú mi ní bá yín wọ̀ àgbo ah, má wọ̀rì nísìnyí ni máa pè jí wá gan náà máa gbé wá sí náà máa fi gbé mi lọ torí inú èsì ló ni máa wà lọ ni máa tún wà bọ̀ ah, ó wá ń pè dáńfó dáńfó lẹ́nu ẹ̀ in fact. má bínú má get me wrong mi ò mo ní ó dàbí dánfó ni mo sọ fún ẹ pé tó bá rí ó fine ah ó dẹ̀ ti wá ń ṣe kínní. ó dàbí dánfó àti dánfó kì í ṣe kankan náà ni tó bá rí ó fine. Ah, ah, ó dàbí dánfó. wo ó dàbí pa màmá bára wa ní pàtí yẹn ni ah, èmi àti ẹkọ làjọ máa wà nínú dánfó yẹn tó máa park mi bí geisha tóru máa máa mú mi pẹ̀lú ọyẹ mi okòkù. a máa bára wa ní pàtí. a bára wa ní pàtí. dánfó yóò wọ́n mú kò jẹ́ dúró náà ọ̀rẹ́ mi kí ló dé tó ń ṣe báyìí ẹni tí òun jẹ́ bákan tó lóun jẹ́ bákan ó ga o mo jí. gbé kọ́ọ̀lù. Bísọ́lá. hello. Bísọ́lá báwo ni. mọ́mì. ẹ̀ẹ́n èmi ni èmi ni jọ torí Ọlọ́run bá mi wá mọ́tò tó máa gbé mi lọ sí patí sùn èmi àti Yamoji à ń lọ sí patí kan ó dẹ̀ wà very important jọ bá mi wá mọ́tò G-Wagon ni kó bá mi wá o G-Wagon. G-Wagon ah. mọ́mì mo lọ fẹ́ kiri G-Wagon náà. Ah, ah, haba mo wà níwájú ṣọ́ọ̀bù Yamoji nísinsìnyí mo kàn bọ́ sẹ́gbẹ́ kan wá pè é ni jọ mọ́mí kí ló fún yín láṣọ́ránsì pé mo lè rí jí wa gan. a ah, ló ah. máa rí o máa rí. Ah, o máa rí sẹ́ ìmú trọ́ọ̀sì ẹ̀ náà mú mú ẹ̀ náà ṣe bí wọ́n ni Bísọ́lá tèmi nìkan. mọ́mí mi ìṣọ́bí àmọ́ lè rí jí wa gan nù. o máa rí sẹ́ ọkọ mi a ló máa rí. ok kò sí problem a ti bá rẹ ní nice ride ńkọ́. ẹ ẹ bó tiẹ̀ ṣe ní wọn bó ṣe ní wọn kó ṣáà èsì kó ní èsì ṣá. kò ṣe ní lẹ́sì ah, ah, báwo mo ṣe máa gbé mọ́tò tí ò lẹ́sì ó máa lẹ́sì náà. má pẹ́ o ṣé ọkọ mi ọmọ alálùbáríkà o ṣé ah, Bísọ́lá tèmi nìkan ojú òde ní tiẹ̀. all right iwájú ṣọ́ọ̀bù ọ̀rẹ́ yín àbí ní títì yẹn òkè máa débẹ̀ láìpẹ́. o ṣé gan-an ni èmi èmi àwọn àbáwọ̀ dánfó lọ sínú wọ̀ dánfó wọ́n wá páàkì mi bíi kíní èmi kọ́ bẹ́ẹ̀wù bá máa wù ni a máa fà mí ọ́ ẹ ká máa fura nígbà gbogbo nítorí wípé. ń sáré kun kò sí bá ṣe fẹ́ ṣe o kúrò bá mi bá wọn sí mi wá ni kó tó láwọn fẹ́ nìyẹn. Hmm? Oh, mi ò sọ pé kì í ṣe nǹkan tí mo kó sí jìwà kan lórí ìgbà tèmi báyìí. àlọ́ ah. kó sí ní jìwà kan báyìí. kí ló máa ń ṣe sí bá mi bá wọn wà náà ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe sí ẹ um, kó tó bá ti fẹ́ báyìí mo fẹ́ máa bá wọn fẹ́ oh, please. ok ok vẹ́sà ń bọ̀. ṣé vẹ́sà tí mo wà lọ́jọ́ yẹn kọ́ yẹn. ṣé ó ṣì ah, ah, <laughs> problem nígbà pé vẹ́sà yẹn at least wọ́n á ah, no problem bá jẹ́ vẹ́sà yẹn ni ìyẹn all right. ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ni ṣánlẹ̀ ni ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ni ṣánlẹ̀ ni Olúwa kọjú ìjà sí àgbéraga Olúwa kọjú ìjà sí àgbéraga sùúrù o. ìyàwó náà lọ wékele gold ìyàwó lọ wọlé. sùúrù o. mọ́mì. jẹ́jẹ́ láyé ṣe jẹ́jẹ́ òfin. Ìsọ́lá tèmi nìkan, I trust you. Ilé àdáyé dúró ti ṣàtọ̀. Mo ti ń dúró dèmi láti ẹ̀kan, ẹ fẹ́ dé, ẹ fẹ́ dé. Ṣé ọkọ mi? ṣọ́ra o ṣọ́ra ṣọ́ra o ṣọ́ra ayé yìí ò lọ títí o ṣọ́ra ayé yìí ò lọ títí o ṣọ́ra. ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ní ṣánlẹ̀ ní ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ní ṣánlẹ̀ ní olùwàgọ́dún ìjà sí àgbéraga òtítọ́ olúwa kọjú ìjà sí àgbéraga. ọ̀rẹ́ mi o. ọ̀rẹ́ mi báwo. ọ̀rẹ́ mi ò wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ah, ah. ó ga o ó ga ọ̀rẹ́ mi ó ga o. ṣé àgbẹ̀dẹ̀ ká máa páàkì mọ́tò sí nínú kọ́ńpáàdì pàtì. ó mọ̀ pé inú ilé wọ́n ti ta tẹ́ǹtì síbẹ̀ pàtì ti èrò ti pọ̀ ní gbogbo bẹ̀ so kò sáyè mọ́ nulẹ̀ láti park sí. wẹ́ ibo máa park mọ́tò yìí sí mọ́tò tẹ̀yìn gbé wá dà. Eh. ẹ ó mà ti já wálé ó lọ kó ó lóun fẹ́ lọ káwọn èèyàn kan ń bì kan á padà wá láti wá gbé wa. dànfọ ọ̀rẹ́ mi. anyway sórí mọ́tò yìí Bísọ́lá òun ló ní mọ́tò yìí o ó ní ó fi gbé mi wá mọ́tò mi ti fẹ́ sọ fún ẹ ní mọ́tò ti bí sọ́lá ṣẹ̀ṣẹ̀ ah, jalè lé ó ga o ọmọ dáadáa ọmọ aládùúgbò ẹ̀ ká máa ó wà pa ni. ọ̀rẹ́ mi ó ga o ó ga o ọmọ ṣerú nǹkan bẹ́ẹ̀ yín ò lè jẹ́ kí n mọ̀ ẹ́ ah. eh? ah, a gbọ́dọ̀ celebrate ẹ ni. ó ti di dandan ẹ̀mí àlò gbogbogbogbogbò wàá lò pẹ́ òní fi jáàmù. àmín àmín ọ̀rẹ́ ẹ̀ mà ní. Ah, my dear bàbá mi olóríire á ah. dáa fún ẹ o. ó ṣàmù kọkọ ẹ wà nílùú òyìnbó eh. bọ̀tọ̀ ọ̀rẹ́ lòun jẹ́ ah, ó fi òun ṣe ó ti yé yín eh, <laughs> eh, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ nsìn àjọ máa lọ wẹ́ẹ̀bì park sí o lè lọ síwájú bẹ̀yẹn kó lọ park so kẹ wa wọlé máa bá yín wáyé ibi tẹ máa jókòó sí máa bọ̀ nàtàgbọ́ fẹ́ dúró dọ̀rọ̀ ẹ̀. àjọ máa lọ park àwọn àjọ wọlé papọ̀ ọ̀rẹ́ mi Okay. Hello, Níkẹ́ ọ̀rẹ́ mi. Hey, <laughs> babe, what's up? Níkẹ́! Kí ló ń ṣe nílé látẹ̀kọ́ tó dá mi dúró síbí báyìí náà? Hello, oh. Sọlá ọ̀rẹ́ mi. Ọmọ bàbá olówó kí ló ṣẹlẹ̀? Mo wà ókè jàre. Àbújá ni mo wà báyìí ọ̀rẹ́ mi. Yeah, mo kàn ń chill ní poolside ni, ní five star hotel. Uh kí ló expect. <laughs> ọ̀rẹ́ mi guess what. Eh? Hey, já don't sí ìjọ tó rẹ lọ mo fẹ́ mọ̀ kí ló ń ṣe. <laughs> ṣorí popsi yeah wọ́n promise me the latest jeep hmm? don't be surprised i'm a big girl. Hmm. <laughs> jeep oh i'm happy i'm happy. ah. ọkùnrin mọ̀ ọ̀bọ lọ́wọ́ nìwọ̀n náà. wo tí mo ba de, a ma paint town in rainbow colour ọ̀rẹ́ mi a máa dàgbòrò ooru ọ̀rẹ́ mi jẹ́ kí n dé. jẹ́ kí n dé ọ̀rẹ́ mi mọ̀kọ́ wa ló ń sọ lọ́wọ́ hmm. don't worry ọ̀rẹ́ mi enough gist ti bá dé. Eh, omi ilẹ̀ ṣáà máa já ayé orí ẹ lọ hmm, I want to be like you. <laughs> Ah, báwo dẹ̀ làbújá. ìtẹ̀ trust ẹnu mọ̀ kó o lè ever dọ́là ara ọmọ mi tó tó ṣú ọ̀gọ̀ <laughs> all right all right no problem take care. all right my darling máa pè é padà má wọrí Àbújá ń dùn Àbújá ń dùn ọ̀rẹ́ mi let me have my phone I'll call you back. all right love you bye bye. <laughs> kí ni bíi sọ́lá sọ pé ó ṣẹlẹ̀ náà. guess what ọ̀rẹ́ mi ti gbé jeep as in car. are you kidding me. Yes. Woohoo! I'm so happy. Yes. This is our tomato. Wow, congrats to her. Yes. I'm happy for her. <laughs> Anyway, ọ̀rẹ́, wo time to know. o. Oh. Ja ma lọ bi ta la ń lọ. Eh. Yes now. Okay. Àwọn ọ̀sẹ̀ fún jáde ni. Mo ti ń dá mi dúró látẹ̀kàn. Bísọ́lá. Abísọ́lá. Dúró ọdún wo I fẹ́ ṣe gbogbo eléyà? Hmm. Ọjọ́ wo ló fẹ́ ṣe gbogbo rádaràda sórí bó ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ó dàbí ìgbà tó ń jùkọ̀ lùmí lẹ́yọ kọ̀ọ̀kan ní ìgbà ìgbà ìgbà ìwọ wà lábújá ní five star hotel nínú ṣọ́ọ̀bù màmí ń bíbà yìí o tún ní pé kinní kan dádì ẹ ọṣẹ fẹ́ latest jeep fún ẹ tó torí ọlọ́run mo ló ti ní bàbá tó fẹ́ ra yẹn fún ẹ jàre sọ fún mi gbogbo eléyìí tó o ṣe yóò lè gbé ẹ kó lè bí ẹ o bá jáwọ́ lápọ̀ tí ó yọ kó gbọ́ mi láka náà kó o jẹ́wọ́ ara ẹ̀ kó o jẹ́wọ́ túkọlù ẹ̀ jẹ́ kí àwọn èèyàn mọ bó ṣe jẹ́ bó ṣe rí bó ṣe tó àti nǹkan tó wọ̀n kí wọ́n lè ràn ẹ́ lọ́wọ́ kó lè help ẹ sórí gbogbo eléyìí tó o ṣe yìí àwọn èèyàn máa rò pé olówó lọ́wọ́ ni wọn ò ní lè ṣàánú ẹ̀ torí ọlọ́run kí ni gbogbo pàlàpàlà ìtorí ọlọ́run kí ni problem ẹ̀ náà. Ah, àǹtí mi ìwà ìlara yìí ò tí kúrò lára yín náà ẹ̀dẹ̀ lára mi títí títí títí títí títí títí débi pé ẹ̀tẹ̀ tún lè háìdì ẹ̀ mọ́ kí ló ṣẹlẹ̀ gangan wọn kí n bíìgì ni mo bíìgì wọn pírítì ni mo pírítì ni kí ló dé ná àǹtí mi kí ló ṣẹlẹ̀ gangan mo ti wẹ̀ láàárọ̀ yọ̀ rẹ̀ dìnnà kí ló tẹ ṣe ń watọ́ sí mi lára kí ló dé tẹ̀ sí ìfìwà ìlara yín gan sílẹ̀ gan kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń lera mi tẹ̀ ń nílà tẹ̀ ń lára mi kí ló ṣẹlẹ̀ gangan ẹni mò ń ní fake life mo ṣàní oríṣiríṣi nǹkan láti show for it mo ń lo aṣọ gidi mo ń lo fóònù gbàlódé kí ló dé náà ṣé mi mo rán iṣẹ́ kẹ́ máa rò ó ra iPhone ni hmm? gbogbo good life ten live náà nǹkan èmi kọ́ mo tún fún yín ní irun gidi pẹ̀lú irun fẹ́ẹ̀kì òfò tẹ̀ ń gbé sórí káàkiri ayé yìí èló lẹ fi contribute shop mọ̀ sí mi pé màá mi o ẹ̀ka ẹgbàá o kíníkan kíníkan tó wọlé bá dìú àbí tá a bá need anything kí lè má rí múlẹ̀ èmi yìí kan náà náà kọ́ ni èmi bísọ́lá yìí kan náà náà kọ́ ni ṣé ẹ̀yin ẹ̀kẹ́dùn náà ẹ̀yin lẹ́fẹ́ kọ́ mi bí ṣe máa play káàtì ayé mi àbí ẹ̀yin lẹ́fẹ́ máa bá mi play káàtì ayé mi tí bá ní mọ̀ lábùjá tí mo dẹ̀ wà ṣọ́ọ̀bù àbújá náà ni mo wà nìyẹn kírẹ́tẹ̀ ni mi lára ẹjọ́ tó rọ lọ́hùn o I have my life to live let me live it to the fullest èmi ló ń sọ èmi gangan lọmọ tó ń sọ èmi mò ń hot ẹ̀yin ti gbó kẹ́kẹ́kẹ́kọ́ lọ sẹ́ńpẹ́ ná àǹtí mi ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín gidigidi gan ni pẹ̀lú wà lára tó tẹ́tẹ́ ń bá kiri yìí o ǹjẹ́ dẹ̀ mọ̀ pé ẹ ti gbó èmi ilẹ̀ mi ṣẹ̀ṣẹ̀ mọ̀ ilẹ̀ tí ń ti ṣú ẹ tó wọ́n ń ṣàfarawé àǹtí mi ẹ lọ́wọ́ kan ṣèkan kẹ lọ́mọ kọ wálé kẹ fi lélẹ̀ fẹ́mi kí n máa rọ́ọ̀kì táwọn mi lọ kí ló dé gangan náà ẹ wá mọ ọlá tẹ̀jẹ̀ ọlá pé wọ́n bí mi léyìn ni o tí ó bá ń ṣe pa jẹ́ ọmọ ìyá kan bí mi léyìn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ìwà tẹ́ wù ú sínsìnsìn màá lálé yín màá sọ̀rọ̀ gba orí yín ni kí ló dé màá tún máa receive call ẹ̀ máa dún ní background ṣé kọ́ lè gbọ́ gbogbo ibi tí mo wà níyàn láìkí ẹ o ẹ rọra jáwọ́ nù lára ẹ má lára mi mọ́ o but mo forgive mi ní eléyìí ìmí ni kẹ má yẹ kó tún wáyé mọ́ tí mi bá wáyé àti mi máa nù yín lọ́rọ̀ o mo máa nù yín lọ́rọ̀ kí ló dé gangan náà ẹ̀dẹ̀ máa ṣe lára mi kí ló dé bá fẹ́ ra iPhone ni kẹ́ ẹ sọ kábàáyín owó ra iPhone Bisola. ló ṣẹlẹ̀. Bisola. èmi ló sọ orí burúkú ọ̀rọ̀ lé lórí báyìí. èmi ló sọ adúrú ọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ ló sọ lé lórí báyìí lórí pé mò ń kọ̀rẹ́ tiẹ̀ lórí pé mo fẹ́ tùgbèsí ayé ẹ̀ ṣe lórí tí pé mi ò fẹ́ kó o kùnà mi ò fẹ́ kó o ṣìnà láyé ẹ̀ ẹ sọ̀rọ̀ burúkú tó tó èsì àbí sí wàhálà ṣó ti gbọ́ kò sí wàhálà nǹkan tí mo mọ̀ ní pé ìgbẹ̀yìn báyìí ìwọ ń dolo padà. whatever ṣe lára mi all the time. má ṣe gbáyé àsọmọ can you understand that. fake life ayé aláyé. ayé aláyé o. ẹ hmm. eh, wò èmi ò lẹ́ẹ̀fà èèyàn in fact makeup ojú yìí ó ṣá proper ni wọ́n ṣe bẹ́yìn náà mọ̀ wípé wọ́n lọ ti ṣe meeting wọn ò ní ṣe estate gate mọ́ tílẹ̀ bá ti ṣú ibi tẹ́ bá wà lọ tẹ́ pẹ́ dé kó kán èmi o. ẹ̀ẹ́dọ́n wá ní pé wọn ò ní ṣí gate ṣáà wò mọ́lẹ̀ ibi tá à ń ẹ ẹ tiẹ̀ dúró náà mo gbọ́ ni pé o lè wá sádùgbò yìí ní àná. ẹ ẹ ń tẹ̀ dábẹ́ o lè yẹn gangan ní kókó nítorí olè tó wà yẹn gangan lọ́sẹ̀ tílẹ̀ bá ti ṣù wọn ò ní sílẹ̀kùn fẹ́ ní bọ́dà ọmọ tábìrì kan kì í de òru náà èyí lè má pẹ́ wọlé mọ́ kí ló dé. àǹtí a ní pẹ́ àwa tá à ń lọ àgbẹ̀ni dání ṣe ti gbọ́ ẹ ṣe. Ah. Ah, ẹyin jẹlẹ mọ tílẹ̀ bá ti ṣù kẹsùn ta. ó ṣe ègbè à ń bọ̀. ẹ má ẹ pẹ́ ẹ kí ara máa ń mú kàn ṣe ti bọ̀. ẹ má tiẹ̀ bọ́ ẹ̀yin lẹ́mọ̀ ọ̀hún òde o. mo ti gbọ́ ẹni tó bá ti tì mọ́ kàá rẹ̀ tó bá pe fóònù ẹnu ìwà gbogbo ti láyè èmi àti nǹkan tó bá ń wù nìkan fara wọn ṣe táyà tó bá wọ̀ nìkan fara wọn ṣe. Banjo. Hello, Bisola, how are you? Bisola, why are you doing like this now? Ó sọ fún mi pé tó bá dé láti Abuja ó máa pè mí. now? You didn't call me. Don't you know I love you? Mo mix ẹ gan now, sweetheart. Why are you doing this to me? Oh, má bínú, popsi Mini. Hmm? Popsi mi Daddy will make her happy. Okay, okay. Kilo ṣẹlẹ̀? Can you imagine? Ó láwọn ọjà to tí mi fẹ́ clear and he promised to give me some money pé kí lẹ́yìn tó ṣú mo máa rí alert àmì tí rí alert. so torí ọjà kò ṣọjà ń sìn ló lè pè mí ló lè pè lọ́ọ̀rẹ́ ok èló gan lowó tá à ń sọ̀rọ̀ ẹ̀. it's just five million naira. five million naira. yes. Um, ok màá màá yẹ ẹ ní four million. mi ò kí ń yáwó o mi ń yáwó lọ́wọ́ ọkùnrin o you know hmm. my dad is too rich for that kind of level mo lè máa yáwó lọ́wọ́ ọkùnrin bẹ́ẹ̀ni. it doesn't make no sense. why now okay okay let's do it like this èmi á fún ẹ four million naira don't worry I'll give you the money. Mm-hmm, that sounds kind of better mo lè forúkọ sí tẹ́lẹ̀ at least fún tó tiẹ̀ sọ yìí ó ṣúọ̀ pé tí bá fẹ́ tán ò lè fìyà jẹ mí ó máa mọ̀ tọ́jú obìnrin ṣe. and i will love you for the rest of my life okay? I How soon my real relax missing? Oh, very soon, sweetie. You will get the money. No worry. Oh my, I get and see. Just go. My transfer immediately. My investment. I'll see in the next five minutes. I will send it to you. Okay, dear. Thank you so much. Jọ̀ọ́ má jẹ́ kó pẹ́ I'm sure you know I care about you. Mm. Take care. Bye. Múlẹ̀. ṣẹlẹ̀ tẹ̀ jẹ́ kí n fọkànbalẹ̀ receive phone call mi ẹ̀dẹ̀ ń dún lábẹ́ ẹ̀ ń dún ẹ̀ ń gbìn kí ló ṣẹlẹ̀ gan-an. Ah, èèyàn búkú yẹn ah, èèyàn búkú yẹn ìwọ gángan làìdá tó ń gbénu ọmọ yẹn jọ má bínú ó ti pa bọ̀bọ̀ yẹn ìlú lòun gan fún ara ẹ̀ ń pa tó máa fẹ́ fọ́ mi lòdì ẹlẹ́rìí ó kẹ́kù lọ́wọ́ ẹ̀. ẹ jọ ẹ jẹ́ kó yé mi dáadáa o just four million naira ńlẹ́lẹ́ ń yẹn kí ló dé ọmọ mínísítà máa ló ń bá sọ̀rọ̀ àbúrò ti mọ ni four million naira péré wo ọ̀rẹ́ mi tó bá ti gba owó yẹn ó yí ẹ̀ náà kí ló dé ṣé kí n má sọ̀rọ̀ mọ́ ni tó bá ti gbájáre fún mi tèmi ṣùgbọ́n má gbàgbé má jẹ̀ rántí pé ó fẹ́ lọ kówó lọlé tó bá ti dìgbà yẹn o hmm, ọlọ́run mo fi bẹ́ẹ̀ o ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. lẹ́tà nù tip of the iceberg lélẹ́yìí náà ah, tip of the tí mi ò tí pè ní forty m ah, mi láìkẹ́ má dọ̀ mi náà ọ̀dọ̀ mi yẹn náà. àwọn àtẹnu fans club gan náà wọn ṣàṣọ. whatever aunty hmm. whatever. at least four m yóò máa ní nǹkan tó tiẹ̀ máa seal. Hmm. <laughs> bẹ́ẹ̀ni. jẹ́ kí n wọ bóyá láti ti wọlé o. ikú ikú lóbìnrin wọn ò ṣe sá fún torí àwọn ládùn wáyé. mami ọ̀rọ̀ tí mò ń bá yín sọ láti jọ yìí ẹ kàn fi gbígbọ́ ṣaláìgbọ́ ẹ fèsì ẹ sọ̀rọ̀ sí. obìnrin bímọ fún mi ò ní gbọ́ bá. ẹ dá mi lóhùn máa ń ọ̀rọ̀ wo nìyẹn ẹ tún bí mi pọ̀rọ̀ wọ̀ ni ṣé mo bá yín sọ̀rọ̀ méjì ju ọ̀rọ̀ àbúrò mi ní sọ́la lọ pẹ̀lú gbogbo òrìnkùnrin ìrìn àrè tó ń rìn kiri ọmọ kékeré ààrẹ ẹjọ kí ni Bísọ́lá mọ̀ láyé kí ni nǹkan tó tì dà abójúwò pẹ̀lú gbogbo ìrìn ìrìn àrè tó rìn kiri ìrìn ìranù tó rìn kiri ọmọ kékeré ààrẹ ìrìn kan tó rìn kiri oríṣiríṣi ọkùnrin ló máa ń dọ̀pọ̀ ẹ̀sìn oríṣiríṣi náà ló máa ń gbé jáde oríṣiríṣi nǹkan tí ò yẹ kíyàn bá lọ́wọ́ ọmọlúwàbí olúwa lọ́wọ́ Bísọ́lá irọ́ yìí náà ni ó kọ́ máa dé ojú yín náà ló máa wà tó máa máa bákùnrin sọ̀rọ̀ ẹ òun dádì òun kọ́lé sí Banana Island in fact VGC làwọn gbé ń sè VGC kan làwọn dàgbà sí gbogbo nǹkan tí ò tí ì àchìlù láyé ẹ̀ ó máa ma sọ pé òun ti ní ṣé èèyàn ò mọ̀ pé gbogbo àwọn nǹkan báyẹn ó máa ń lé olóore sá fún yàn ni because àwọn tó yẹ kó help èèyàn wọ́n máa rò pé yàn ti tó tọ́ èèyàn ti lówó wọn ò ní lè ṣèyàn lóore. jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ lẹ́nu ẹ ìwọ kí n bá bísọ́lá sọ̀rọ̀ tàbí ìwọ gangan ni kí n bá sọ̀rọ̀ ìwọ ló yẹ kí n bá sọ̀rọ̀ ìwọ ni ìwọ lójú òtí ẹwọ ló ní tìjú ìwọ ló fẹ́ gbó sínú ilé ìwọ ló ọmọkọ ni tàbí mo mọ̀ ẹ́ pẹ̀lú ẹnìkan ni ta ni mo mọ̀ ẹ́ pẹ̀lú òní boyfriend ni òní boyfriend ni èyí boyfriend ò ní yọ kó débi pé ó máa nọkọ ó lọkọ ó ti gbó sínú ilé tó o bá mọ jùmọ̀kẹ́ ìwọ gangan ni màá bá sọ̀rọ̀ báàrọ̀ ẹ sọ̀rọ̀ yára ẹ ní brain ọmọ mi tó ṣàprápra ọmọ tó gùdù ọmọ tó jẹ́ pé ó rí mi ní ó mi ṣé bí mo ṣe rí tẹ́lẹ̀ ni ẹ mo bèrè lọ́wọ́ ẹ ní ọmọ tó yẹ pé ó ń fún mi lówó mo fi ń rajà sínú ṣọ́ọ̀bù kí n tó nà kọ́tán á ti mú mi wá ẹ ó wá ní ẹnìkan ń gbé wọ́n ń gbé lọ wọ́n ń gbé bọ̀ ìyẹn kàn ẹ́ ó mọ nǹkan tó ṣe ọpọlọ ló ń lò ó ọmọ mi tí ẹ̀gbọ́n náà bàbá ẹ bàbá tó dẹ̀jẹ̀ lé lórí tó bí ẹ èlé lórí fún mi kò ń ṣe pé kó mú two hundred sílẹ̀ kó mú five hundred sílẹ̀ ṣé bàbá ní ká pe yẹn ni ìwọ àti bàbá ẹ kọ̀ọ̀kan náà nìyí mo mọ ìfún bàbá ẹ náà ló jàjẹ wọn ń sọ̀rọ̀ sí Bísọ́lá mi Bísọ́lá ọmọ alálùbáríkà wo Bísọ́lá ọmọ alálùbáríkà òun ló fún mi lówó ọ̀rọ̀ ọjà mi ni màámi ẹ̀gbà ẹ fi kúnwó ọjà iyì sí. wọn ò ní dáhùn ọmọ gidi ọmọ tó ṣá prapra <laughs> ọmọ tó jọ yìí ẹ Bísọ́lá mi <laughs> ṣe jàre ọkọ mi ó máa máa dùn ni bó ṣe ń sọ báyìí ló máa máa dowó bó ṣe ń gbé fún wọn báyìí ló máa máa dò gbà síbẹ̀ <laughs> ọmọ tó jọ yìí ẹ̀. ó ní kí n máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni òun gangan ni kó bá rẹ̀ sọ̀rọ̀ tàbí orí pẹ̀lọ́kùnrin rí. mi ò rí wọn pẹ̀lọ́kùnrin rí o. kò ṣe máa ìdá gbà síbẹ̀. ẹ̀yin náà ẹwà kan ṣe kan ilẹ̀ tí hmm. ń ṣú ilẹ̀ tí ń ṣú ilẹ̀ tí gbó sílé màámi yẹn ẹwà kan ṣe kan ilẹ̀ tí ń ṣú èmi ló ń sọ lọ́wọ́ báyìí. ọmọ tó ń sọ àbí Bísọ́lá tèmi nìkan. náà <laughs> sọ̀rọ̀ mo wà lẹ́yìn ẹ̀ tó bá ti lọ báyìí kí n máa wù ẹ́ ní bíbí Àbísọ́lá. Bísọ́lá bá lè máa ń ṣe báyìí náà wọ́n lè ṣe bẹ́ẹ̀ yẹn náà. Ah, ah. má bínú bá wo tó tó bá pè mí ò wá bá níbi tó wà yẹn o tí ì ṣetán láti dá mọ́tò mi padà. Ah, Lukan, I don't beg you things, no vex now. Mọ́mí mi ni ò tètè lò tó bínú now, I'm sorry. Ṣé ìyọ̀bẹ bá wo? O ṣé ìyọ̀bẹ. Ó yẹ kó mọ̀ pé kíní yìí, èmi kọ́ ni mo láwọn mọ́tò tí mò ń gbélé yìí. Èèyàn ló ní wọn, à ṣe wà yẹn, tó ní expect pé màá sanwó fún wọn because bó ṣe ń háyà mọ́tò yẹn owó tó ń fún mi èmi náà rẹ́mi tàkàǹtẹ̀ tó ní mọ́tò àwọn dẹ̀ mọ́ pàwọn mọ́tò yẹn sí ọ́n fún mi kí n ta ni because tó bá ti rí ẹ tó ń wà kiri sí ọ bá fi pé mo ti ta fún ẹ ni ọ̀dọ̀ ní mọ̀ pé mo kọ̀ já ẹ ni. i'm sorry ó dáná máa fowó kún owó tí mo fi ń há ẹ. àfọyín ẹkọ ni mo bá ẹ sọ náà àwọn tó ní sí tó bá rí fine tó bá rí tóun wà kiri sí wọn máa fi pé bóyá mo ti ta ni mi yá mi fún wọn ni. mo ṣe ń bẹ̀bẹ̀ látàárọ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ i'm sorry màá màá màá ṣọmọ dáadáa next time i'm sorry you, you need to work on that. Oh, because àdéhùn àdéhùn àdéhùn àdéhùn náà ah, tí wọ́n ti yá ẹni mọ̀ pé ah. òkè báyìí ni o tó lẹ́ẹ̀dí fún mi lọ́wọ́ àtijọ́ sọ ọjọ́ tó máa dá padà jẹ́ kó rí bẹ́ẹ̀. mo ti gbọ́ sẹ́ mọ́mì mi ló dìde má bínú mo understand má bínú má bínú ṣé ò bínú mọ́ oya smile now smile now why you dey frown now oya rẹ́rìn. mo ti gbọ́ but I don't you wanna understand. oh my God I'm sorry. <laughs> <laughs> ọ̀rọ̀ wà o ọ̀rọ̀ wo jẹ́ ká kọ́ fi báwo ní ilẹ̀ kí tó lè mọ̀ bí i'm fine or not ọ̀rọ̀ mi tún wà o please fẹ́ lọ sí pati kan pati tí mo dẹ̀ ń lọ yẹn mo máa ń gba ìyọ́dọ̀ àwọn tó àwọn tó ń bọ̀ yẹn wọ́n máa ń hype mi kan wọ́n máa ń fojú you understand mo dẹ̀ nídìí mọ́tò tó gba tó gara gan so i don't know if you can be kò tiẹ̀ nídìí you be of help náà ni. irú mọ́tò wo tí wọ́n pé rẹ́ǹtì ń sìn wàá available náà ni. Eh, ok ok lr four kan please don't say no please. ẹ na aroma but problem ti mo ní pẹ̀lú ẹ̀ náà ni the same complaint. kò ní happen mo i swear. tábà ti ṣàdéhùn pé báyìí ni jẹ́ kó bẹ́ẹ̀. see cross my heart i swear to god this time around bye before you even call me like this i go don call you say i don finish please. no problem gba ló máa ní ìdẹ. ah in four days time ni o in four days. four days. Eh, please. ṣé wàhálà tó bá ti rẹ́ẹ̀dì kò jẹ́ kí n alright no problem thank you very much then ọmọ ọmọ bá mi máa adjust kíní seat yẹn mi mo bọ́ ṣe máa adjust tẹ̀lé so that màá lè you understand adjust ẹ fún ara ẹ pẹ̀lú wa mẹ tó bá dẹ̀ bọ̀ bọ̀ need manual kó jẹ́ mọ̀ máa fún ẹ. àmọ́ náà báwo yẹn máa wá stick ah no i can't ah i don't do manual manual care mọ́tò lè lè ṣe jàre. wàhálà ẹ pọ̀ kò tó wà. jẹ́ kó pọ̀ oh, jẹ́ kó pọ̀ báwo dẹ̀ ni things family nǹkan. ọmọ ló ti máa bọ́lẹ̀ báyìí mi ti lè bọ́ lẹ́sìn yìí o. Ah, ah. ṣé ni mọ́tò lè fẹ́ máa gbé. báwo lè ṣe ń ṣe báyìí náà aṣáà ti wà ti pẹ́ ṣó lè lọ drop níbi tí mò ń lọ ni. ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ní ṣánlẹ̀ ní ìgbéraga ń gbé ní ṣánlẹ̀ ní ṣánlẹ̀ ní olúwa kọjú ìjà sí àgbéraga òtítọ́ ní olúwa kọjú ìjà sí àgbéraga sùúrù o sùúrù o sùúrù o sùúrù o sùúrù láyé gbà o sùúrù o jẹ́jẹ́ láyé ẹ ṣe ah, jẹ́jẹ́ o sùúrù ẹ jọ mo fẹ́ tá a yí ẹ ti bá mi fẹ́ ẹ jọ ẹ jọ jọ. ok ok ọgbọ́n ah, tarigi àmì abẹ́jáde alápá orí ẹ dàrú. Hey, hello, hello. Wow, Hey, come on. Hey, wow, Hey. Ah. Ah, ah. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe náà? Ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀? Kí ah. What's it? Yasaki, àwọn ọmọ mi wá! Yasaki! Yasaki, àwọn ọmọ mi wá! Yasaki! Ẹ wo mọ́ mi, hm. tó bá yá wọn máa ní mi dé o, tó bá yá wọn á ní mi tún ti dé o wọ́n mi ẹ wò ẹ hmm, mò ń sọ tèmi tó bá wọn ní Bísọ́lá kan tó ti bẹ̀rẹ̀ gbéraga àbó bẹ̀rẹ̀ ariwo àbó bẹ̀rẹ̀ o mò ń sọ tèmi tó o. mami àǹtí mi ni o àǹtí mi lọ lọ lọ fẹ́ kí n rí ilé ayé gbé lọ ń fọkàn fún mi lọ́rùn kí ló dé wọ́n kàn ń ṣe lára mi ni tí n bá gbégbá wọ́n á sọ pé mo ní fake life tí bá ṣe gbá wọ́n á ní fake life fún ni àti tó jẹ́ original life gan wọ́n ti bá mi sọ di fake life ẹ bá mi sọ fún wọn o kó má di pé mo rin àgbàlagbà fín o hmm. èmi àti ndẹ lọ́rọ̀ wa wọ ẹ̀yin lọ́rọ̀ mi ló jẹ́ kí n kọ́kọ́ afẹjọ́ eh, sùn. Bísọ́lá ò ní bínú ni torí ẹ̀gbọ́n ìjùmọ̀kẹ́ lóòótọ́ ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ni eh, ara ló ń ta ara ló ń ta gbà tó rí pé bó ṣe ń ṣe tó dẹ̀ rí pé wọn náà ló ń kówó fún mi wọn ló ń ṣe gbogbo ẹ̀hún lára fi ń ta ara ló ń ta ò ní bínú màá dẹ̀ bá sọ̀rọ̀ torí ibi tó bá fi ẹlẹ́mọ̀ṣọ́ ṣọ́ ibẹ̀ ló ń ṣọ́ so máa bá sọ̀rọ̀ gidi gan ni èmi ni kò máa wo kò sí problem má bínú torí tiẹ̀ wà láàárẹ̀ ó ah, wà lára o tiẹ̀ wà lára ẹ̀ yára filẹ̀ tá kí wọ́n kó máa ṣe kí ni kó máa ṣá prapra lọ ni lẹ́yìn tí bí wọn kọ́ Bísọ́lá. màmí ṣé mo fìyàwó jẹyìn rí ni ẹ tó bí mi ni mo ti ń sẹ́ǹdì ẹ̀ ẹ bá mọ nǹkan máa ṣá yín transfer ṣe máa gbà láti lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí lágbára Ọlọ́run máa ṣá yín bẹ́ẹ̀ ni màmí. Abísọ́lá tèmi nìkan ẹrù wà lẹ eh, ẹrù wà lẹ ẹrù wà lẹ màmí eh, ẹrù wà lẹ. try to be real, you will enjoy it. You better know life is so short. Try to be real, you will enjoy it. Make life. Ayé dúpẹ́ lára ń sìn. àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ sá pẹ́ ní fọlọ́ ní ààrẹ dájú àbú dájú ẹ wo mo ní kí wàá dúpẹ́ lọ́wọ́ yìí fún orí ọjọ́ sí. ọlọ́run lọ́pẹ́ tọ́ sí náà. <laughs> ṣe rí tí ò bá ṣe tiyín o <laughs> bóyá ọ̀tá mi máa ti kú báyìí sí torí <laughs> ẹ wo nǹkan ló ṣe lọ́jọ́ sí mi lọ́jọ́ sí yẹn ẹ̀kọ́ ṣe pọ́n kéré mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ pé mo wà láyé mo wà láyé yàtọ̀ sí yẹn mo kàn ronú ah ẹ tó bá ṣe ń dóore ọpẹ́ là ń dún tó mo ní kí n wá kí n wá dúpẹ́ lọ́wọ́ yín mo ti ní kí n fi lè ṣe àdúrà pé ṣe rí tẹ́ ṣe fún mi ọlọ́run á jẹ́ kí àwọn ọmọ yín náà kan rí àánú gbà lórúkọ jésù àwọn yẹn á rí aláàánú náà ní sọ́kù ojú òde ní tiwọn. Eh, mo tẹ̀ tí ní kí n fi opportunity yẹn sọ fún yín pé tó mo ń travel kí n lè fi <laughs> save opportunity láti gba nọ́mbà yín tó tó bá dọ̀n wá lè pè kí màá sí lè máa sọ̀rọ̀ dáadáa sá. kò sí wàhálà. ẹjọ ẹ kì í. ok ok ok jẹ́ kí n tẹ̀ fún mi mo ti ń dá àdọ́gba yín sà. ẹ ẹ ọmọ àmì ẹ̀sán fún mọ̀ mò ń bọ́ra lọ́wọ́ náà ló dé mo ṣe ń dé nì. mo dúpẹ́ dán báyìí máa pè é straight. sori ìwọ náà wá rí i pé by the time tí business tí mo ṣe lọ́wọ́ yìí tí bá máa parí ẹ̀ ọmọ wa rí mi wá wò pé ah, ah, pàdé ẹ̀ ti arrive because owó wà mẹ́. mo ń dùn mí lọ mo pé ọ̀rọ̀ tá à ń sọ yẹn kí mi ẹ̀tẹ̀jọ́ sí business ni kí mi náà kí mi náà lówó lọ́wọ́ sí wọ́n mú wàhálà tí mo lọ kóra mi sí lókun òun pé mo gbèsè kàn wọlé lọ́tì wọlé kò sówó lọ kò sẹ́yìn tí ẹ fi ti kún un. ẹni ní ìṣòro kan ó sì fi hàn pé ah, ó wà lórí àyà mi báyìí kí lè rí ìhàn àfẹ́tì mi gan mo lè rí ìwé ìwọ ló lè bá mi bó sọ̀rọ̀ náà ó tún ṣe lè pe mo ní ìdífà ìlú tààzọ mo fẹ́ ṣe kòkó tó wà nípa ọ̀tàn tí má dé ìgbà mi tààzọ ìlú ọ̀bọ̀ ayé mi ti dà for now because mo broke gan. lẹ́ẹ̀ ọmọ kan tó ṣẹlẹ̀ ó máa gbé agbáyé sọ̀rọ̀ lọ́lẹ́kan mo ti sọ fún ẹ pé mo ẹ̀ṣẹ̀ mo ń ṣe business kan lọ́wọ́ ni tó bá hit fine you understand but nǹkan kan ni mi wà nílé promise ẹ ṣòtì yẹ because president lè bẹ́ẹ̀ mi ṣe wà gbogbo owó tó wà lọ́ọ̀ mi mo ti invest sórí business ẹ ṣòtì yẹ máa tó bá yọ máa fún ẹ but mi promise ẹ but lọ́wọ́ tí mo wà yìí ọ̀rẹ́ tó bá gun àpò mi five naira olórí ìwọ náà ṣàmùnà. ìkú tó ń jáde àdìsọ́ọ̀sì ni pé èrè èrè rí. lẹ́yìn àpò látẹnumọ́jú gbàgbé yẹn má wọrí tó bá yọ ó yọ but lọ́wọ́ yìí kò sí how far ti the other side na àwọn ọmọ yẹn. àwọn ọmọ ló ṣe gbé ẹ ti sẹgbẹ kan gbàgbà ló ń pa ẹja tó bá mi gbọgbọ ni kò fi ọ̀rọ̀ tó sùn ẹ ó dàbá wọn kò kì jẹ. èmi kò tí ì jẹun láàárọ̀. ó ké fún mi ní kọjá kí n ti mú personally mo like yìí báyìí torí background àtàwọn paintings rẹ̀ cause bó ṣe wà yìí ń sìn kọ́ lára àwọn ní tipọ́ sí mi kan àbàntàn pé kò ṣáà máa ṣe bó ṣe wù mí bẹ́ẹ̀. Ah. yeah exactly so out of ilé bíi six to seven as in mansion tí popsi mi kan àbàntàn pé kí n máa ṣe bó ṣe wù mí eléyìí ni favourite mi torí colour àti background rẹ̀ yeah so it's nothing mi pé wọn nìkan ló ń gbé gbogbo bíbá yìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní àwọn mates lóríṣiríṣi but just yesterday ni mo sá kan wọ́n ti fẹ́ pa mí wọ́n ti fẹ́ gbẹ̀mí mi wọ́n fẹ́ gbẹ̀mí ara wọn láì ṣe mi ní láti send wọn padà lọ sílé kan tó kan tó finish mi mélòó lára mi. ok ìyẹn náà ó fi dáa fún èmi so that for sale mi mo máa wà nípa ẹni. ilé mi ní ẹ̀ máa jẹun. Hello. Oh. Uh, uh, girlfriend. Babe. Sandra. Hello. Mite. Um, meet my boyfriend, Banjo. Banjo. Sandra Hi. Hi. Oh, um, no, I'm okay. No, I'm okay. Are you sure? I'm jẹ olóhùn mo ti bí olóhùn jẹ ní ti ah, so i'm very fine jàre má wọrí gbogbo gist ibi thirteen boy yẹn tẹ bá ti dénú buying àwa bá yẹn máa sọ mi Okay, no problem. you're a very nice person. Huh? Yeah, that's what he said. That's my daddy. Yeah. Anyways. Let me quickly go and talk to them. I'll be right back. Kí n tó dé tètè ronú not nǹkan to máa jẹ. All right. dẹ̀ mọ̀ ẹgbẹ́ mo lọ́ọ̀ that's why she's taking advantage of her. ti sọ painful iṣẹ́ òun ló yẹ kó máa wúrọ̀ àwọn àtúntò. irúfẹ́ million naira two weeks ago fẹ́ gba another another money ago o tún béèrè two million naira ṣé mo káwo ni tí bàbá mi gan bá tiẹ̀ jẹ́ Dangote na so na ẹ̀ ṣe me I dey spend money ṣèlú maga me I don just turn me to maga. you know. ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. what is this? wo wo wo mi ò ráyè máa máa máa pè é later mo ń drive lọ́wọ́ mo ń drive lọ́wọ́ i will talk to you later. what is this? kí ló ṣọmọ yìí four million naira lákòókò two million naira again ló ń demand fún ṣùgbọ́n sọ́mi di atm ni even if my father is Dangote ṣé bó ṣe ní ká máa náwó nìyẹn ni. mi kò ti fọkàn báyìí bóyá nítorí pé mo ti fún ní four million naira tẹ́lẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ sí ní demand fún mọ́ ṣé ní tiwa di màyé báyìí má sọ fún lẹ́yìn má sọ fún lẹ́yìn obìnrin kan ò lè wá control me anyhow see the way she is even talking to me on phone ah obìnrin kan ò lè control me anyhow. fẹ́ ni pé wọ́n ṣe bùkátà tó máa gbé bùkátà wa bẹ̀rẹ̀ wọ́n máa dúpẹ́ ni kí ló ń sọ lẹ́nu lórí tó tó lẹ́yìn ọ̀rọ̀ Bísọ́lá ló sáré sàn sínsìn pé kì í ṣọmọ ní bùkátà ọmọ ní bùkátà bẹ́tà Bísọ́lá náà ok fine ìwọ rò pé torí pé ó jọmọ mínísítà àná oníkan lóbìnrin tí àwọn òbí ẹ̀ bí àmì wàá rò pé èmi yẹn ti kì í ṣọmọ ní bùkátà ọmọ ní bùkátà ó bẹ́tà Bísọ́lá on in many million times kó lè mọ nǹkan tó ń ṣe mí sìn. Bisola Bisola ní ìgbéraga torí pé ó jọmọ mínísítà and then òun nìkan ni ọmọbìnrin tí àwọn parent ẹ bí èmi ò ní lè control ẹ ìwọ gan pàápàá gan ò ní lè control ẹ ò ní lè control ẹ. à ń sọ ọ̀gá fọlọ́ ẹni ọ̀rọ̀ pé ìgbéraga lẹ̀ tó bá sọ pé owó tó ní ẹjọ́ máa máa ná ni ó máa gbádùn ó máa ẹjọ́ láìfẹ́ ọ̀rọ̀ ìgbéraga bí sẹ́gbẹ́ kan ọ̀gbẹ́ni gbáwó lọ́wọ́ ọmọ yìí kẹjọ náwó kẹ ẹjọ́ láìfẹ́ owó kankan láyé ń wá kí ló pẹ́ pẹ̀lú ìgbéraga ìgbéraga sẹ́gbẹ́ kan jọ kí ló ń ṣe pàtì mi. o ń sọ̀rọ̀ owó Bísọ́lá owó ṣó mọ nǹkan tí èmi ń pe Bísọ́lá ni in fact ẹṣin race course ó bẹ́tà Bísọ́lá Bísọ́lá one naira Bísọ́lá ò lè bọ́ sílẹ̀ Bísọ́lá ò lè fi one naira ìbáyọ̀ ṣeré ṣó believe pé two weeks ago Bísọ́lá bèrè owó lọ́wọ́ mi almost four million naira and ọmọ uh, ilé àwọn eh, grandpa náà eh, tí wọ́n renovate lọ́wọ́ àwọn family kó wọ́n ìwọ̀n ìsinmi lọ́wọ́ you understand almost four million naira so mo ní láti ṣe kíni nígbà tó béèrè owó lọ́wọ́ mi náà mo kàn ní òkè kí n kò fún un then I gave it to her even gan mo ṣe ń bọ̀ ń sìn gangan ó ti béèrè another two million naira lọ́wọ́ mi so ìfá wo ló ṣe help me kò help me now. four million naira tèmi dẹ́n bèrè just five hundred thousand naira lọ́wọ́ tó rí múlẹ̀ kò burú. Ah, ah. o ṣá o gbọ́ nǹkan tí mo sọ ń sìn pé ilé family owó tán kàn kó fún mi pé ká fi renovate. mo bí ló lọ padà kó fún náà. o mọ nǹkan tó kàn ṣẹlẹ̀ ń sìn o ní bínú ni o ṣá o try láti lè understand owó yẹn bó wọ́n ṣe kó fún mi lọ́jọ́ yẹn bó ṣe béèrè lọ́wọ́ mi i just can't do that kò yẹ and ó uh, mọ̀ pé òun náà ló máa ń sọ̀rọ̀ pé eh, responsibility ọkùnrin ni láti lè ṣe kíni láti lè tọ́jú obìnrin you know it's our responsibility i know dem mọ̀ pé mo love ẹ so mo dẹ̀ wọ́n pé kò sí nǹkan tí mo lè ṣe i just mo kàn ní láti help ẹ má má misquote mi àlàyé mi má má bínú you understand má bínú. all right but ọmọ ọtí mi kọ tẹ̀lé bẹ́ẹ̀ ni pé ọkọ ní mí nìyẹn bọ́tà bá wò lọ́nà kan náà àwa ọkùnrin àtòbìnrin olùrànlọ́wọ́ lọ́nà fi wá ṣe fúnra wa hmm. kò ṣe pé gbogbo bùkátà àkọ́kọ́ máa gbé sórí ọkùnrin nìkan pé bẹ́ẹ̀ ọkùnrin máa ṣúná a máa jọ máa ẹ̀pù ara wa ni òun lè máa lọ pé bí àwọn òdìkó máa ṣe ògbé à sí mo parọ́ ni. Ah. ilé ìfẹ́ pa mí ni o ah. because ọdún ah, náà tóbìnrin àtọkùnrin bá help ara wọn mi ò mi ò gbé nǹkan tó báàdì náà but àwa náà gbọ́dọ̀ máa sọkùnrin di atm ká máa kó gbogbo kátà wa lé. òun gangan nìyẹn bá mi sọ fún wọn kó má sọ wá di atm <laughs> sọ fún in fact tó bá gbọ́ wà ń bí nìbá ni kò sọ fún wọ́n sọ fún wọn it's not good sọ mí di atm ṣó fẹ́ pa mí ni and now ṣe ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ Bisola days eight shoe ti mi wọ̀ mo rí i pé oversize ni mo ní láti lò fún size tèmi gangan because if not màá máa wọ ni mi ní lè gbé so ẹ jẹ́ kí n wá size mi lọ mo ti understand pé eh, mo ní láti yọ ẹsẹ̀ mi mo ní láti wá size mi you get me. ọ̀bọ mo rò pé ò ní ìdíkò ẹsẹ̀ kúrò ó yẹ kó máa gbéṣẹ̀ yẹn sínú ẹ̀ lọ kó máa lù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ni ọ̀hún lè ṣáàṣì kó tó bá lè ṣáàṣì àwọn adé níbi yàrá kẹsẹ̀ bọ̀ ẹ kó má lè jẹ lọ bẹ́ẹ̀ náà tí ó bá dẹ̀ ṣáàṣì wàá máa fi pálí síwájú ẹ̀ á balance agbérin ẹ̀ láṣẹ bẹ̀rẹ̀ láti fi pa. báwo ni o ti mú aláṣẹ ló máa ti ṣe ààrẹ let's talk something else. alfa. wọn ẹ má dìde má dìde lẹlẹ ìdọ̀bálẹ̀ ò wà ẹ ká sọ ma ẹ ra ma mọ́mi gẹ́gẹ́ bí asọ́tí ọ̀rẹ́ mi àti pé mo máa mú ọkọ àfẹ́sọ́nà mi wálé wá fún yín ní èdè ọkọ àfẹ́sọ́nà mi tí mo máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín látijọ́ ìrìn Adémọ́lá. Adémọ́lá ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ọ̀rọ̀ dùn wọ́n káàbọ̀. Yes ma má dìde má dìde. yes ma. ó ga o Jùmọ̀kẹ́ hmm. igbó ọmọ ìlú wo ni wọ. Um, ọmọ Ìjẹ̀bú ni mímọ. ọmọ Ìjẹ̀bú ti ẹ̀ ta ilé ló wà. ẹ ṣe ló wà ẹ ṣe wà. inú mi máa dùn o iṣẹ́ wo ló ń ṣe o. Um, I'm an actor mo máa ń mo máa ń ṣe film i'm an mo dẹ̀ tún máa ń produce mo máa ń direct ma. mo ṣe film àwọn oní tíátà eré orí ìtàgé. bẹ́ẹ̀ni má <laughs> bẹ́ẹ̀ni. ó ti ẹ̀rọ kan mú wálé ó ti dà ló wá gbé mi sórí bí mo tiẹ̀ ṣe ń go olóòkè yìí ṣé o máa ní mọ́tò ṣá. màámi màámi kí ni ìwọ mo bá sọ̀rọ̀ ọjà rẹ. mọ́mi ẹ má bínú fún ti look mi bí o ṣe rí and ṣẹlẹ yẹsẹ tó wà lórí mi yẹn mo fẹ́ lò ní next location wa ni ẹ ní next week ni màá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn so ìtúrẹ́lì mo ṣe ṣe yẹsẹ yìí sí orí mà kàn ṣe bí a pé mo kàn dédé gbé sórí ni and um, again mọ́mí um, èmi náà ní mọ́tò tí mò ń tí mò ń ride káàkiri mà. Mm-hmm. bẹ́ẹ̀ ni mà. Um, Toyota ni mà. Oh, Toyota á jẹ́ toyota àwọn bàbá mi láéláé mo mọ̀ pé kò lè jẹ́ new model ló ń lò àwọn toyota táyé ẹ̀ ti ta àwọn old model bàbá mi láéláé yẹn òun ló máa ní torí bí mo ṣe ń wọ ẹ̀yìn gan àjùmọ̀kẹ́ ò tiẹ̀ ò tiẹ̀ wake up ò wake up ò jọ mi ò lè jàbúrò ẹ̀ ah, Abísọ́lá mi orí Abísọ́lá mi ti máa ní pé kinní báyìí ti máa ní he báyìí ó ti wọn òun ọkọ wálé sí ẹ̀wẹ́ ní tó mú wá fún mi tó pè ní ọkọ tí ẹ wọ́n Jùmọ̀kẹ́ ẹ́ ẹ́ Islam tó yẹ pé oríṣiríṣi mọ́tò ló máa fi gbé mi bíbá especially tí máa fẹ́ jáde tí èmi àtọwọn ọ̀rẹ́ mi bá fẹ́ jáde mọ́tò tí máa ní mo fẹ́ lò lọ́mọ mi máa wá jáde fún mi ìwọ akúkú bẹ́ẹ̀ náà kò mọ́kọ́ wá láti jọ yìí ò dáhùn ó ìjà tó mú kan wá tó wọ ẹni tó lọ mú wá fún mi wẹ́ òun ló lóun rí ẹ o ló lóun rí ẹ o ló dẹ̀ fẹ́ fẹ́ ẹ. mọ́mí ẹ má bínú mọ́ mo ṣe pé mọ́tò tí mò ń lò bẹ́ẹ̀ mọ́tò yẹn mọ́tò tí mò ń lò náà wà òkè mọ́ mi at least eh, ac wà nù mọ́tò tèmi náà tèmi náà gùn mọ́ mi bóyá mọ́tò mi ò dáa. Hmm. ó ní kí n má bínú mi ìbínú o kí dẹ̀ ṣe pé mo yé tiẹ̀ mi yé tiẹ̀ o but èmi ń fẹ́ ibi tó dáa fún ọmọ ti tèmi ni òun ló dẹ̀ rí ẹ tó lóun fẹ́ fẹ́. mọ́tò mi náà ní ac. oh my god. Ah, e, excuse me i'm not talking to you ọmọ mi ni mò ń bá sọ̀rọ̀ débọ́lá tàbí kí náà pè ẹ́ ṣé bó ṣe ń bá wọn ágìrì nílé yín nìyẹn. wẹ́ẹ́ nǹkan tó bá rí ń bẹ̀ kó fara mọ́ so torí èmi understand ẹ̀ ẹ̀yin lẹ́jọ́ ríra yín ló níyàwó òun lòun fẹ́ fẹ́ ìyà tó fẹ́ lọ jẹ ló ṣe mú ẹ wá ó lè wọ́n lọ́kọ òun kò sí problem tó ti gbọ́. mo sọ̀rọ̀ ó ṣe. tèmi lè gbé mi báyìí o mi fẹ́ rí àtọ̀. ẹ ẹ wẹ inú mi dùn pé wọn náà ti orí gbá mi orí pé kò sí mọ́tò tó wà ń bẹ ju eré náà o dẹ̀ rí pé Venza náà ni mọ́tò tó sì tún dájú bí so for now eléyìí nìkan ló wà available tí mo fi ìpò ẹ̀rọ lérò and o tẹ̀lé lè gbé báyìí because mi ò gbà ìjọba ìjọba fún èmi kò tiẹ̀ fẹ́ Venza ti sùn mí every time mo kàn ń gbé òun mo kàn ń lò. Venza ti sùn ẹ kí ló máa ń ṣe báyìí. ọmọ kan Oh, oh anyway ó ti àwọn ọmọkùnrin ṣẹlẹ̀ ní pé mo ní advice bàbá yìí tó ti kúrò nílé láì tó ti kúkú àárẹ̀ tó ti kúkú ra mọ́tò ara títí ẹ̀ tó mọ̀ kó tó bá ní mọ́tò fúnra ara yẹn sìn o ní ìgbẹ́ o tún ṣẹ̀ṣẹ̀ ń lọ́wọ́ kan tó ń ya mọ́tò and mọ́tò ara yẹn gan-an ló máa tún máa o tún lè gbé fún ọ̀rẹ́ ọ̀rẹ́ náà á yá etí tiẹ̀ ní weekend kan ẹ lè exchange mọ́tò wọn náà tún fi ṣe big girl bó ṣe máa ń ṣe ó yẹ owó ilé tó bá wò ní méjì ẹ̀sìn owó tó ń fún mi gan tó fi ń rent mọ́tò to bá fowó díẹ̀ kún to ra mọ́tò gidi wo mọ́tò ṣá yẹ kó moto? mí náà ó ní láti ní personal car fúnra rẹ̀. ee god yẹ kó mọ̀ mí tèmi Abísọ́lá bá fẹ́ ra car ó gbọ́dọ̀ jẹ́ mọ́tò to wá insane kó wà freaking insane kó wọ ọ̀tẹ̀ kó gba yìí kó máa bẹ́ná ó yí ẹ so ah, i will have to take my time láti sọ pé mo fẹ́ ra mọ́tò even though tí wàá fẹ́ rà for now. ìwà làwọn náà ṣòwò fún ẹ wọn pèsè owó kìí pẹ́ kó ra mọ́tò kí wọn náà tiẹ̀ lè máa wọ́n understand bó ṣe ń ya mọ́tò tó ń ya mọ́tò inú tèmi náà ṣé o sọ̀rọ̀ sí mi ni yàyà o sọ̀rọ̀ sí mi sáyé sí mi àmọ́jọ máa máa sọ̀rọ̀ sí mi. ìsọlẹ̀ kan and it's noted already. ok ẹ ó mọ nǹkan tí ń wò ni pé hmm. ok ṣé o máa like láti lo range. lo range o. ibo. ibo is fine ó wà òkè náà. because eh, ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi kan ní ibùdó owó báyìí tó mo lè lọ bá láì pé ó lè yà wá tó lò yẹn náà. please quickly go give oge is is what i want. jẹ́ kí n tẹ jẹ́ kí n kọ́ try number yẹn náà. all right no problem. sorry ẹ ká sàn ẹ ká sàn. Ah, kí la lè ṣe fún yín. well ẹ má bínú pé mo in true privacy um, actually lady mo fẹ́ bá sọ̀rọ̀. Oh, lady in the um, Yeah, sorry, my name is Dapokuka. Can I meet you, please? I'm Bisola. Bisola. Wow, what a pleasant name. Well, I'm um, sorry once again. Can I have the number? <laughs> oh, hey, hey, <laughs> my phone number. Yeah, of course, yeah. Stop being rude. hey, <laughs> my own phone number. Hey. I'm not in the mood. Please, Mama Jodi, I love you. Màá tí bá ti gbàdé ń sìn Hello. Ẹ bọ̀dá, báwo lè ṣe máa ń ṣe bẹ́ẹ̀ yẹn náà? Báwo lè ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn? Ah, like that. Ẹ dẹ̀ ní pé mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ dẹ̀ dé ń béèrè pé can I have your number? Ṣé bọ́ man máa ń ṣe nìyẹn? Ṣé bọ́ kùnrin lẹ́yìn náà? Ẹ má bínú. You don't do like that. Ẹ jọ nítorí. Ṣé mo ń tẹ̀ ń bá sọ̀rọ̀ ṣá? Ọmọ mínísítà ni yes she's the daughter of a minister ẹ kàn déédéé débẹ̀ yẹn can I have your number ṣé bó ṣe ń toast náà nìyẹn ẹ wò ó ẹ dẹ̀ rí mi lórí dúró ẹ mọ̀ bóyá girlfriend mi ni bóyá ìyàwó mi ni ẹ mọ̀. no no no no no sẹ́rí ẹ̀yin lè máa mọ̀ mi èmi mọ̀ ẹ̀ dáadáa ṣe bẹ́yìn lẹ́ ń ta mọ́tò mi. yẹ́ẹ̀ mi mọ̀ ń ta mọ́tò mi mi tẹ́ fi pé mọ́tò lẹ fẹ́ rà níbẹ̀. mo mọ ìyàwó yín mo mọ ọmọ yín náà ọ̀hún so mo mọ family yín eh. so yeah I knew quite alright she is not your wife ẹ má bínú though manners mi lè máa wà appropriate enough but ẹ jọ ẹ má bínú. so ẹ mọ ìyàwó mi mo mọ ìyàwó yín àfi tó bá jẹ́ pé ìyàwó kejì lélẹ̀ ẹ wo mo like lady yẹn jọ nítorí ọlọ́run. ẹ tètè ẹ bá ti sọ tipẹ́ ẹ lẹ like àrí ah, ó dá kílẹ̀ bẹ́ẹ̀ kì ṣe fún yín bá. mi mọ bọ́n tẹ fẹ́ dá sí o i really want like i want to get close to her i want her. ṣe rí lady tá à ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ mo yẹ sọ fún yín tẹ́lẹ̀ ọmọ mínísítà ó dẹ̀ ní owó gan in fact ọwọ́ mi ló ti máa ra mọ́tò bẹ́ẹ̀ ṣe ń wò yẹn mọ́tò gan ló wà rà lọ́wọ́ mi so mi ìwà lè sọ ohun bóyá ẹ lè tó bóyá ẹ tó ẹrù ẹ gbé so mo máa ní láti confam ṣe ṣú ọgbẹ́ mi yín gbé. máa try máa try ẹ try at least i will try my best. ẹ máa try anyway èmi máa ràn yín lọ́wọ́ ẹ̀bọ́ yẹ kó bá nǹkan dé ó ti yé yín ọkùnrin lẹ́yìn náà ó ti yé yín tó bá ti bá nǹkan dé ó máa ṣú ọ̀ tí ò bá ti sí level pẹ̀lú gbogbo ilé ìtọ́lọ́run ti ṣe fún yín. ẹ sọ̀rọ̀ ṣó wà nílẹ̀ tí ó bá sick tètè máa lọ mo fẹ́ débì kan ni o. no that's not gonna be it it's not going to be it. ṣé ṣí ọ. ẹ kí lẹ fẹ́ ká ṣe. ẹ fún mi ní tẹ́wá ti mówó lẹ̀ má bá yín nọ́mbà ẹ̀ wà ló gbé nǹkan yẹn ló wà lọ́wọ́ mi. ẹ fún mi lákàndí tó ṣe kí n tẹ̀ kọ́kọ́ transfer nǹkan sí i. èló lẹ fẹ́ sẹ́ndì náà. èló lẹ fẹ́ ọ̀rọ̀ obìnrin nítorí wípé. ẹ wo bọ̀dá mi kò rí bẹ́ẹ̀ o ẹ wò tẹ́yìn gan-an tẹ́ ẹ bá wá sílé ẹ jẹ́ kémi àti àǹtí mi ṣọlá kákó lọ́ọ́ máa take over property dáàdì àbí alágbọ́n àṣà kéré sí i á ah, náà ti dàgbà bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ hold on àǹtí mi gan wà bí. hello hello Bàràdélé báwo ni kí ni mo tẹ kí ni mo ń pín ọ lé fún hello Délé báwo. Eh, kí ló ń ṣe lọ́wọ́ kí ni ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣó fẹ́ wá sílé ni gbogbo nǹkan tí bàbá tí dáàdì gbé kalẹ̀ ṣé ó fẹ́ kọ́ jẹun fún wa ni kí ni kí nìkan náà ó dà mo ti gbọ́ ó dà tètè máa bọ̀jọ́ torí ọlọ́run ah, ó dà mo ti gbọ́. Hello, William. Pẹ̀lẹ́jà iye ọmọlúwàbí wo wọn máa dáhùn ilé lọ́wọ́ wọn dáhùn mm-hmm. àbúrò ẹ̀ tó ń sọ̀rọ̀ lọ́wọ́ mm-hmm. alápàáké làwọn eléyìí wo jẹ́ ń sọ fún ẹ ojú olójú kò dàbí ojú ẹni o ìwọ ọlọ́run máa wá nínú máa mójútó nǹkan mm-hmm. èyí tèmi ń ṣe ìgbìyànjú lásán ni mélòó ìwọ ni mo lè ṣe ẹ ìwọ náà wò èyí tó bá fẹ́ ṣe ni kò ṣe bó jẹ́ ìyàwó náà ló fẹ́ fẹ́ wo ọmọ tó da náà tó jẹ́ ọmọ tilẹ̀ wá ń bíbá ẹ̀ kó fẹ́ kó máa bọ́ ọ́ àyàwó bíi ti o dáadé. Oh. ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ ẹ̀ wàá kéré òkèlè ní lágbára àwọn eléyìí ọ̀lẹ́ ni wọ́n ìsìntọ́nì sí obìnrin bìnrin jẹ́bi nsìn ìyẹn ti fẹ́ gbalẹ̀ ọkọ lọ ìyíṣọlá ìyẹn náà fẹ́ parí skul ṣé ibi tó ti ń rọjú ṣe yẹn wọ́n máa ráyè ìjókòó ti iléeṣẹ́ kan á dà fún ẹ pẹ̀lẹ́ ẹ gbàgbọ́ mi jáde. ẹ ẹ bọ́dá dì í ìyàwó bíi ti báwo ṣé mo lè wá sí nàìjíríà wá fẹ́ yàwó àìmọye àwọn ọmọ tó yẹ pé wọ́n da ẹ̀kú wọn rẹwà wọ́n wà nàìjíríà. kọ́lọ́ ṣe àti ṣe tó dáa fún ní jàre wo ẹ kó wájú ẹ bá mi wá nǹkan tó máa jẹ jàre. Fatima kí ni nǹkan tó ń ṣe ẹ gangan náà like what is wrong with you kí ni problem ẹ gangan sọ fún mi so ayé ti gba tápá ẹ débi pé òun kọ́ lé ìgúnnu nínú ilé tó yẹ pé mo ṣe wàhálà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kó tó di pé ṣọmọ ṣọmọ nǹkan tó tẹ̀ kó tó di pé mo gádà owó owó ilé mo ní kó gba lé sí bíbáyìí ṣé nítorí nǹkan tó ń ṣe bíbáyìí náà ló ṣe fẹ́ wá sí Àbújá torí gbogbo àwọn ọ̀rẹ́ ìtẹ́jọ́ rìnrìn òṣì kiri ẹ máa jáde lọ láàárọ̀ ó di alẹ́ kẹ́ tó dé gbogbo àwọn security àdúgbò ń complain àwọn landlord àdúgbò wọ́n ń pè mí kí ló tó ń ṣe báyìí náà ṣé nítorí nǹkan tí mo ṣe fi ẹ́ sí báyìí lélẹ́yìn ni. ẹ bọ ṣé ó lè mí tẹ̀lé wọn jáde. òun tẹ̀lé wọn jáde ṣé wọn ò dárúkọ ẹ sí ni èmi ò ń tẹ̀lé wọn lọ bí kankan o mi ń tẹ̀lé wọn lọ bí bóyá tó ń bá kàn rí pé bí a mo sìn wọn àbí mo bá wọn ọ̀dà uber or something mo kí tẹ̀lé wọn lọ. àwọn guys tó ń wá sí ìbàdàn náà wá wá. ọkùnrin òkùnkùn ń wá bíbá yìí o ọkùnrin òun àfi bóyá àwọn boyfriend wọn tó ń bá kàn kò dẹ́sí pé wọ́n máa ń wọlé ìta ló máa wà dáhùn. àwọn boyfriend bá ti wá wá tó bá ti fẹ́ jáde wọn náà múra wá tẹ̀lé wọn àbí. Ah, torí o mọ̀ boyfriend ti tẹ ò right èmi ò kí ń tẹ̀lé wọn lọ́bi kankan ni mò ń sọ. kí ni nǹkan tó ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀ ṣé o gbọ́ nǹkan tó ń sọ ni kí ni nǹkan tó ń sọ mo gbálé fún ẹ o kó àwọn kun o kó o gba àwọn obìnrin sí bíbá yìí ṣé bíbá yìí jẹ́ òtẹ́ ni ó jẹ́lé aṣẹ́wó ni tẹ́mi bá mọ̀ gbogbo rubbish náà máa ṣe ń báyìí ṣé èmi máa kó máa gbálé sí bíbá yìí fún ẹ ni sórí kò tiẹ̀ kò sí nǹkan kan tí mo fẹ́ sọ ju pé tí bá máa fi padà sí Àbújá tó bá yẹ pé same story tó ń sọ fún mi náà ni mo ṣì ń gbọ́ ó ti tán fún ẹ nìyẹn seriously yeah. so you are going to break up with me because of my friend. mi sọ fún ẹ pé break up ó ti tán fún ẹ tí mo mí ni pé Abuja tó fẹ́ lọ yẹn àbújá yẹn ló máa máa gbé ilé tó fẹ́ máa dá jókòó sí yẹn ilé yẹn ló máa wà látàárọ̀ di alẹ́. i reject that in jesus name. wo o wá fèsì lẹ́sẹ̀ ọlọ́run jẹ́ ká rí kan burúkú mama abuja abuja kọ ivory coast. dàpọ̀ us báwo. bá a ṣe rí nìyẹn o. <laughs> ọ̀rọ̀ ẹ máa ń pa mí lẹ́rìn ṣó dẹ̀ fíò pé ọmọ yẹn ó lè fẹ́ ṣá us us kẹ̀ us báwo. bá a ṣe rí nìyẹn ṣẹ́rí àǹtí mi. mo ń gbọ́. ẹ ṣàmọ̀pọ̀ mo lówó lọ́mọ ẹ̀ ọmọ mínísítà ni so èmi náà tí mo fẹ́ kó adúrú owó yẹn sílẹ̀ tá a fẹ́ fi ṣe wedding mo invest ni mo invest ni èyí náà imagine ọmọ mínísítà bó ṣe wà yẹn gbogbo nǹkan tó ní láyé lọ́rùn ọwọ́ mi náà ni gbogbo ẹ̀ ṣì máa tún fall back sí ó yẹ kí gbogbo ẹ ti yé yín bẹ́ẹ̀ yẹn ẹ wò ẹ jẹ́ kí mi invest gbogbo tí mo ní for now kí n fi invest lórí wedding yìí hmm. bó ṣe wà nìyẹn wà àǹtí mi. àánú ẹ dẹ̀ ṣe mí oníṣọlọ́run ìwọ̀nba tọ́rọ́ kọ́ bọ̀ tó ṣàjọ wàá tún wá lọ fẹ́ fi gbé ọmọ kan lọ sí US àti bó dàbí pé ẹ get bó ṣe lọ <laughs> maybe with time ti preparation ẹ bá dé level kan ó máa yé yín àlọ́ mo lówó lọ́mọ tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn náà hmm. ẹ wà tí mo ẹ jẹ́ ká kò lórí yẹn náà mo kàn ní kí n fi tó yín létí náà ní ṣá ẹ wò ó. kò sí wàhálà tó bá ti sọ pé bóyá fẹ́ ṣe nìyẹn hmm, ìwọ ló mọ̀ ṣọ́ọ̀bù tí mo ní o bá mi wá sí gbòòrò bíbà kò sọ́jà nǹkan owó àkànkọ́jà jọ ni ó náà wo wo àdúgbò kò sọ́jà. ẹ ní sùúrù àǹtí mi ẹ̀yin náà mọ̀ pé project tó wà lọ́wọ́ mi ń sìn ó pọ̀. Hmm, dapò. for now ah. ẹ jọ̀ọ́ ẹ máa manage bí báyìí. dapò. máa fi yín sọ́kàn ẹ máa manage ẹ̀ṣẹ̀ gbọ́. ṣé pírójẹ́tì lé ọmọ tó fẹ́ gbé dání kò sí ṣòro mo ti gbọ́ ẹ. ẹ wo hmm. àǹtí mi. èmi fẹ́ tilẹ̀kùn. kò sí ọ̀la bó bá yẹ jẹ́ ẹ ṣe ọlọ́run ó ṣọ pàdé. wọ́n ṣòro sá fún ṣẹmọ bẹ́ẹ̀ ikú ló. Nick ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń bá gbé mi báyìí mi ní problem pẹ̀lú ẹni méjèèjì. ẹ dẹ̀ mọ̀ pé mi náà kò ṣe pé mo jẹ́ ọ̀kan tó fẹ́ máa dágbé but there is a problem. problem kí ló ṣẹlẹ̀. ó ní ọjọ́ tó ń dé yẹn lórí àwọn security wọn dáhùn dúró lẹ́nu rẹ̀ wọ́n ṣàṣù oríṣiríṣi fún un ó tún ní àwọn neighbor náà máa ń kó òun wọ́n ṣàmáà rojú Bísọ́lá ìwọ ni mo kí ni mi ṣe kí ló sọ pé mi ṣe kí lè ṣe ní gbogbo ṣé mo ti ṣe ni. ó kàn ní òun láìkí àìdí àti ọkùnrin máa wá bí. ó dẹ̀ mọ̀ pé bí ìgbà tẹ́kọ̀ wọn nìkan náà ni wọ́n máa ń wá wá gbogbo ìgbà ni. Hmm, ṣé ó ń pè wọ́n ṣọ́ ń gbọ́ ẹni tí ń pa wa ta ló ń fìdí wọn láwọn formation báyìí. the má gbọ́ ọkùnrin wọlé. Eh, that should be the case aṣáṣe lè kọ̀ntínú láti máa gbé bí lọ ṣá. ọkọ lè gbé bí náà. Ah, ẹ ẹ sórí ọ̀rọ̀ ti gbígbé bí yẹn náà kò ní pọ́sibú mọ́ ah. ó ní ìwọ̀n láìkí àìdí àbàkọ̀ṣe pọ̀ ọkùnrin máa wá máa máa tẹ̀lé ní jáde ah. onídàkúdà mi síta. Hmm, but do you guys know what? kútọ́ lè ní tẹ̀síwájú kò síbi tí mẹ́lùú tẹ̀ lọ́ta ló fẹ́ accept mi sílé nígbà tẹ̀ ni mo fẹ́ pẹ̀rù mi lọ sí ta ló fẹ́ gbà mí sí ah, mi. Ah, ọ̀rọ̀ ọkọ là ń sọ yìí tó bá dà mí síta ẹgbẹ́ ni mo fẹ́ lọ ẹyin dẹ̀ wọ́n lọ́la àsìkò tọ̀ ni ṣé mo fẹ́ bẹ́ẹ̀ máa lọ́kù tọ̀ ni ìwọ rí àmọ́ bí tó ń gbé. tó bá tẹ̀jú níbi kan tó ń gbé sí bá ní kí n máa tẹ̀lé lọ pé kíní. àjẹ́ ní kíní ọba tẹ̀ ní ká pè wọ́n àbí báwo ṣé ká pè wọ́n ká bẹ́ẹ̀. so ìwọ ní nọ́mbà ọkọ mi. rárá pé kí n tó dẹ̀ nọ́mbà ìṣọ́ síwájú pé àti ẹ̀ ní you know what I said mo ní àti ẹ̀ ní nọ́mbà àwọn àbá ní ká pé wọ́n àbí kọ́ tí mo sọ fún ẹ. Eh, eh, nǹkan tó mì. mo ní àti ẹ̀ tó dẹ̀ nọ́mbà ìṣọ́ ẹdùn my phone. níkẹ́ ó ní nọ́mbà olóòtú. nọ́mbà ẹ wọlé mímọ̀ tó jẹ́ olóòtú náà bá máa yẹ nọ́mbà ọ̀la. ẹ òní má parọ́ sọ̀rọ̀. èmi èmi Bísọ́lá àbá ẹ ẹ wò ó tiẹ̀ sí dábàá. see my phone rẹ o you can check it o. I can't. You trust me now. Ah, ah, babe, I'm not about to die. Emi eh, o tiẹ̀ no. Ah, mi ṣé kò sá sí wàhálà. kò máa sí wàhálà àmàdúgbò lọ́wọ́ náà. àmì mà báwo ni ọjà. a mánéèjì o ó yàtọ̀ sí tẹ́lẹ̀ ṣá. èmi náà jẹ́ ti jẹ́ yàtọ̀ torí kí tó lọ Ìbàdàn ẹ̀ tí kọ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tí kọ̀ ẹ̀dá ó ti yàtọ̀ ni bàbá láńlọ́ọ̀dù yẹn kọ̀ọ̀kan ó ní lára mọ́. ah ọ̀rọ̀ yín bàmá yà àfi kéèyàn ṣàfisílẹ̀ pẹ̀lú ti ṣe ó ti mọ́ lára. jẹ́jẹ́ lọ́la máa ṣe ọ̀rẹ́ yín kọ̀. èwo nu wọn. ẹ mọ́mí jùmọ̀kẹ́. àlàáfíà ló wà. ọ̀rẹ́ ò kì í ya ọ̀rẹ́ nìyẹn. àkóbá ni ò kì í yára wọn. <laughs> ó máa láìkì àwọn ọmọ rẹ yìí. ṣé jùmọ̀kẹ́. no Bísọ́lá àbúrò jùmọ̀kẹ́. àbúrò jùmọ̀kẹ́ ẹ ṣé ẹ ti jọ ń bára yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí. no àfikún tá a bá tó bá wá sọ́dọ̀ yín àbí àlọ́ sọ́dọ̀ tí bá kọ sí ṣọ́ọ̀bù mọ́mẹ́ náà ti bá kí wọn náà ni. ẹ̀yin ọmọ yìí pàápàá nǹkan bẹ́ẹ̀ yẹn ń lọ lábẹ́lẹ̀. no no no no mọ́mí ẹ má ṣì mí gbọ́ o àti màá i i nìkan là ń ṣe mo try láti follow ẹ ní Instagram gan kò follow back mo rẹ mo WhatsApp number so mi ìbá rẹ wọn ò pè tí bá fi máa dẹ́kọ̀ máa get in touch pẹ̀lú ṣùgbọ́n ṣì ń wá ṣọ́ọ̀bù wọn rẹ̀. ibẹ̀ náà lọ ṣe wà sí wàhálà ó dà nǹkan tó da náà ni ó kàn jẹ́ pé àwọn Yorùbá máa ń sọ pé ẹnu èèyàn lèèyàn fi ń kọ méje o ah. màá mú ẹ lọ sọ́dọ̀ yẹ ìyẹn ọ̀rẹ́ mi wàá lọ fẹnu ẹ wàá fi sọ wọn mọ̀ pé ó máa láìkẹ́ ó máa à ah, káròdì máa ṣọ káròṣọ mọ́ kídì máa ṣáà ti gbé fò ọ̀rẹ́ wa láti kékeré ta ti ń bà bọ̀ wọ́n máa fi dùn dáadáa ni akúkú ti mọ owó ara wa a dẹ̀ ti mọ bá ṣe jọ ń bà bọ̀ láti ilẹ̀ ó máa láìkẹ́ ẹ̀ èmi náà dẹ̀ láìkẹ́ ọmọ yẹn mo láìkẹ́. kò sí pọ́lẹ̀ tí bá ti rẹ́sì bóyá ká bóyá là á lò lọ. ẹ ṣé o dẹ̀ ti rẹ́dì tó fẹ́ jẹun sí. Ah, mọ́mí ẹ̀ wò mo ti rẹ́dì àti jẹun ẹ lọ fún lóúnjẹ. fúnra ara mi ni màá sáàbù ọkọ mi lọ́tẹ̀. Yes ma. Daddy, ẹ kúrò lẹ́sà mo lájùmọ̀kẹ́. ẹ kú jọ́ mẹ́ta. báwo lè ṣe rìn. Um, um mo wá introduce ọkọ àfẹ́sọ́nà. Àfẹ́sọ́nà. Bẹ́ẹ̀ni. What's the name? Ademola. Ademola. Bẹ́ẹ̀ sà. Ọmọ olúwo ni ẹ. Um, Ìjẹ̀bú. Ọmọ Ìjẹ̀bú ni sà. Ní ìpínlẹ̀ Ògùn. Ògùn bẹ́ẹ̀ sà. Ah. You are mostly welcome. Thank you, sir. Thank you, sir. Olajumoke. Sir. I thank God yes pé he don't use fake life ó wò wípé ojú títì mi báyìí ni bàbá ẹ̀ ti ń ṣiṣẹ́ ó mú ọkọ tó fẹ́fẹ́ nígbèsí ayé ẹ̀ ó mú pé lágbájá jẹ́ ká lọ méjì bàbá mi. ọlájúmọ̀kẹ́ tí ayé bá ń jẹ ayé tígbà bá ń jẹ ìgbà ò ní tẹ ò ní tí ojú ò ní tì ẹ́ láyéláyé gbogbo tí o bá dáwọ́lé báyìí tó o bá dáwọ́lé a máa yọrí sí dáadáa ọmọ aráyé lè gbógun kọ́ máa dámọ̀ kan dìtẹ̀ asán lórí asán ló máa já mi you make me proud of you. Ademola, sá tọ́jú ọmọdé fún mi má jẹ́ kí ìràkúrìn ó nífẹ̀ẹ́ sí mo ti nífẹ̀ẹ́ láyé àti lọ́run do you understand. yes sir. èmi ò ń wo mode of dressing ni o pé bóyá irun kan lè ṣe àbí irun kankan yẹn kọ́ ìwà tó wà nínú ẹ̀dá lẹ̀dá máa hù. you came to this place i can see your reaction o hùwà bí ẹni jẹ́ pé ah, ṣé bàbá ẹ̀ náà rè no do you understand. yes sir. mo kàwé o ṣùgbọ́n bí a bá ti wálé ayé pa máa rí la máa rí mo dẹ̀ fọ́ tán àwọn ọmọ yìí. Jumoke, I'm sorry to say this in presence of your man. Àbúrò ẹ̀ àti mọ̀nsí ẹ̀ kí ló ń wò lọ́kàn yìí? Òjò lóṣù. Òjò ẹ̀sìn wọn lóṣù yẹn. Nígbàkigbà tí o bá ń rántí pé o ní bàbá just pray to almighty allah pé ibi tí mo fẹ́ dé láì mi olódùmarè sí mi débẹ̀ gbogbo àdá tó bá lo fake life láyé failure ni o ti san dáórì àmọ́ mò ń ṣàdúrà fún ẹlẹ́rìí ó máa bí bèjì fún ẹ o bàbá tó bí mi. kó tó lọ one more time jẹ́ kí remind you one more time United States ni mo ti fẹ́ ṣe wedding it has not going to be a problem. hello young kilo ń jẹ́ bẹ́ẹ̀ o. Mm-hmm. budget mi tó wà ní plans mi everything. Mm-hmm. kó má di pé tójú bá yẹ mm-hmm. not at all. babe jẹ́ kí n máa lọ no problem. jẹ́ kí n máa lọ jà. Um, sister mo ẹ káàbọ̀ sá. ẹ káàbọ̀. ẹ káàbọ̀ sá. ẹ rẹ sá. ọ̀rẹ́ bèbí. I've been missing you so much, baby. Okay, darling. I miss you. Maybe you need to start going now. Okay. Yeah. Bye-bye. Take care of yourself. Babe, I'm, I'm coming. Okay, no problem. Bye-bye. Bọ́ wá máa fún mi plot I Wá fún mi plot yẹn. I tó gbé wọ̀nyẹn dá. Áà ah, èmi gan-an mo ló ti fẹ́. Ṣé ọ̀rẹ́ mi? Ọ̀rẹ́ mi ẹ kú ìjókòó. Hmm, tàbí wàá fi máa paná. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí pẹ̀lú àwọn jẹkújẹ. èmi náà ọjọ́ mà mo ṣé ìjọ mẹ́ta ṣe yí ṣe yìí. gbogbo Ìbàdàn ń kọ́. iṣẹ́ ń kọ́. Ah, ah, mo rí pé o tiẹ̀ ti yàtọ̀ gan-an ni ó dà pé ìbàdàn yẹn ó bẹ̀ lára mu. ọ̀gá <laughs> ọ̀rẹ́ mi. ọ̀gá ah, ọ̀rẹ́ mi ó dẹ̀ tó ìdáadáa o. ọpẹ́ ni báwo wá lọ jansen. a dúpẹ́ o ọpẹ́lọpẹ́ ọmọ mi ah, ah. in fact <laughs> orí everywhere ti change. Jùmọ̀kẹ́ kọ́ àti Bísọ́lá. Jùmọ̀kẹ́ wà Bísọ́lá wa Jùmọ̀kẹ́ ó sáré jáde then Bísọ́lá ó máa dé bá wa láìpẹ́ yìí. Ah, ọ̀rẹ́ mi ò ga o <laughs> àwọn ọmọ wa yìí máa ń dán nǹkan wo. kí ni ẹ. anyway kò jọ mí lójú ṣá torí wọn mọ bébí àti ẹ bá ṣe jọ wà tábà dẹ̀ ṣe jọ ń ṣe bẹ́ẹ̀ ó máa lọ bẹ́ẹ̀ títí láéláé ni. bẹ́ẹ̀ ni o ọ̀rẹ́ ọ̀rẹ́. ọ̀rẹ́ mi o wo yorùbá ní ẹnu oníkàn báyìí náà ti ń pọ́n pọ́n tètè ya fẹ́nu ara ẹ̀ sọ nǹkan tó bá wà o. so na your báwo pẹ̀lẹ́. yes ma yes ma bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo ti wà ní Ìbàdàn mo dẹ̀ ti ń ṣiṣẹ́ lọ. bẹ́ẹ̀ òun náà dẹ̀ ti ń ṣe àmì díẹ̀díẹ̀. ọ̀pẹ ni. ìgbà tí mọ́mídà hàn pé ṣé o tí tò níyàwó ni kí n settle down wọ́n gbà ah, kí ni mo fẹ́ ṣe náà. gba àwọn ladies yẹn ni wọ́n máa ń bà mí torí ah, ẹ wo àwọn obìnrin ṣe ẹ má bínú mà so máa wò pé ah, Bísọ́lá tí mo ti mọ̀ for long láti kékeré ó pè mí tí mo dẹ̀ mọ̀ yìí mo mọ̀ pé ilé ire ló ti wá mo wá sọ fún mọ́mì wọ́n wá ní kí wá sọ fún yín pé tẹ́yìn bá ti fọwọ́ sí i kò sí problem tí mò ń pè kí n wá bá yín pé. àwa la kúkú báwọn méjèèjì Bísọ́lá àtẹ̀mí Bísọ́lá <laughs> Bísọ́lá àtẹ̀mí ẹ ṣí ìyá àtọmọ ẹ̀yin méjèèjì ẹ wá plan ẹ jọ pé ìmọ̀ yín pọ̀ ẹ lè fẹ́ fẹ́ ọmọ ti tèmi ah wá ń bínú owó wo lo níná kí ló ń ṣe ẹ ná. Ah! ó wá ní o fẹ́ fẹ́ ọmọ ti tèmi o fẹ́ fẹ́ Bísọ́lá mi iṣẹ́ wo ló tiẹ̀ tí ì ṣe ná ìwọ náà mi Bísọ́lá ti tèmi àìsí oh, ìyá àtọmọ ọ̀rọ̀ yín ti yé mi ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni ẹ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ́ torí mo ti máa ń rojọ́ fún ẹ pé Bísọ́lá ń fún mi lówó o Bísọ́lá ń ṣe gbá o ó ń ṣàwo o Bísọ́lá ń ṣe eléyìí ó ń ṣe tọ̀hún ó wá ń plan ẹ̀yin méjèèjì jọ plan pé kí ọmọ títí ẹ kó wá fẹ́ Bísọ́lá àti tèmi ah. kò jọ mo sorry àti pé ọmọ mi ó ti ń lo venza ó ti ní kànídì ìsìn ló mọ̀ yí pé ọmọ ẹ ṣe èyí ó fẹ́ẹ́ fẹ́ Bísọ́lá àti tèmi ah, ah, ayé le o. má ronú bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ eh, kò rí bẹ́ẹ̀ àwa la bí àwọn ọmọ yìí jẹ́ kí wọ́n jọ lájọṣepọ̀ so àárín wa lè dán mọ́rán títí láéláé. mo sọ̀rọ̀ àbí ṣé ó ti lẹ́ni tó fẹ́ fẹ́ ni. yes ó ti lẹ́ni tó fẹ́ fẹ́ ẹjọ́ ẹ̀kọ́ ìwọ ṣe yìí ó rò pé ó jọ̀gbà tí ẹjọ́ ń fẹsẹ̀ gbolẹ̀ káàkiri ń gbà yẹn láyé ìgbà yẹn wò wá ń bí torí ọmọ ti tèmi bí sọ́lá ti tèmi nísìn ọkọ tó ń fẹ́ ò lè stand lẹ́gbẹ̀ẹ́ ah. <laughs> ìwọ owó wo lo ní tó fẹ́ fi bọ́ bí sọ́lá ìwọ yìí fẹ́ fẹ́ bí sọ́lá ẹ̀yin méjèèjì ẹ wá pílánì kò tí ẹ tún tì yín lójú kò tún ojú ò tì yín o tún wá ń gbé bọ̀ ẹ tún wá ń sọ níṣojú mi ìpè ṣe yìí o ó fẹ́ fẹ́ Bísọ́lá àti tèmi mo sọ̀rọ̀ kò jọ rárá rárá èmi ò sí nínú àwọn ẹni tí ó ń fọmọ dọ̀rẹ́ tí omi ìlè fọmọ mi dọ̀rẹ́ o kó yá wà láàyè ẹ kémi náà wà láàyè tèmi tó bá ti jẹ́ yẹn ni kó fọwọ́ mọ́ ọ̀rẹ́ ẹ rárá àti rárá ni tó kó yára wà láàyè ẹ.

ká máa fi ọ̀rọ̀ rẹ sọ̀rọ̀ inú mi dùn gidigidi gan-an láti àná tí mo ti dé in fact gbogbo report tí mo ti ń gbọ́ àti àwọn nǹkan tèmi fi ojú ara mi gan rí tàbí ẹ ti ṣiṣẹ́ gan-an inú mi dùn gidigidi gan in fact mo mọ̀ pé ibi tí àwọn ọ̀dájà tí wọ́n bá wà báyìí wọ́n máa ṣàdúrà fún mi ìdí nìdí ìdí ni pé ẹ ṣe ojú ẹ tún ṣe ẹ̀yìn. <laughs> ẹ ṣe kò sá. <laughs> Eh, ojúṣe mi ni mo ń ṣe tí n bá ṣe ẹlòmíì á ṣe eh, àti pé tilé oge ètò oge jẹ ọ gbọ́dọ̀ fàgbàlagbà síbi nǹkan báyìí kó wá ṣe kú mọ fún mi wọn má rí bí àwọn bí ẹbí ò sọ àwọn aláàtàgbọn á sọ pé òye wọn ṣiṣẹ́ ajúwe iṣẹ́ tó ń ṣe lẹ́yìn ẹwù bàṣẹ jẹ ó ṣe kú mọ fún mi ìrọlọrun jẹ ní tèmi níbẹ̀ a dúpẹ́ lọ́wọ́ i'm really appreciative that inú mi inú mi rí i too seriously and ẹ̀yin dàbẹ̀ kì í ṣe báyìí sí tell me kíkọ́ wọn láti ṣe. àgbò aṣọ yẹn àsìkò yìí wà táwọn aṣọ yẹn náà. àǹtí kí ló dé ṣo fẹ́ gbé wọn mi ni. o fẹ́ wọnú dájú ni. eléyìí wàhálà ẹ pọ̀ jù. ẹ. ṣọlá tí n bá ti ń bọ̀ báyìí màá ti make sure pé mo jẹun mo yó dáadáa téèyàn bá ní okun eh, eléyìí àti ẹ̀gbọ́n tẹ̀gbọ́n àgbà ti ń dé. ohun ìtẹ̀ gbọ́dọ̀ disturb yín. àìrọ̀ disturb báwo àgbà ti ń dé àwọn ti ń ṣe bí àgbà kó tó yá sí yàn àgbàlẹ̀ ọpọlọ. ilé ọkọ kẹ wà ṣé o ti ní boyfriend àbí fiancé. Ah, tí rẹ̀ ò bá ní ṣé àní máa bí kiri pé a fẹ́ fọ ẹ̀ wò. Ah, dadi kọ̀ọ̀kan ti ṣẹlẹ̀ lẹ́yìn ilé ẹ̀sùn fún mi ò oh, dájú. Ah, ah, ah, a máa sọ yẹn létà a máa sọ létà. ẹ̀wọ̀n pẹ̀lú àmì ṣe irú ibẹ̀ fẹ̀ yẹn gist n kí o. wo wo wo onímọ̀ tó wá dé ìfòsọ̀tún ìfòsọ̀tún jẹ́ kọ́kọ́ wọ àwọn ìdílé báyìí kò kọ́kọ́ bí wọn kò mú tó gbogbo tó wà lẹ́yìn. èyí tẹ́lẹ̀ tó dé tó wò ó pé mo ṣe dáadáa yìí náà ó ń tẹ̀ lára hmm, ó ń tẹ̀ lára wá mójútó nǹkan àbẹ́ ìwọ náà kò dúró lẹ gbogbo sínú díẹ̀ díẹ̀ sínú hmm? báwo ṣe máa jẹ. dájú ṣe fi pé mo tẹ̀lé ẹ̀rọ àti ṣe. ẹjọ́ sá àǹtí ẹ jókòó ẹ jókòó ẹ jókòó mo ń gbọ́. ẹ sá bàtẹ́ni ká kúrò lé pé kì í so àti ẹni kí wá bẹ́ẹ̀ ni because kò síbi tí a fẹ́ lọ ṣẹ̀dẹ̀ rí Fatima yìí ọlọ́run kò fi ṣe áńgẹ́lì fún wa ni. àbí. ṣẹ̀dẹ̀ rí bí èmi yìí kò fún àìní mi tìlú oyè adé bíi ọkọ̀ àfẹ́sọ̀nù dájú mo ti ní tìǹbà ní kí n máa lọ sódò ẹjọ́ tó yẹ ọlọ́run kò síbi tá a fẹ́ lọ ẹjọ́. ọ̀nkú ẹ̀jọ̀ gẹ́gẹ́ bí nǹkan tọ́rẹ̀ mi sọ tẹ́ ní ká máa kò síbi tá a fẹ́ lọ ẹjọ́ ẹ ṣàánú wa ọlọ́run fi Fatima ṣáńgẹ́lì fún wa ni pẹ̀lú gbogbo nǹkan tọ́rẹ̀ ẹ̀ sọ òótọ́ ni àmọ́ ṣá o kò ń ṣe gbogbo àlà ń wùwà bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà kò ń ṣe gbogbo wa o kò ń ṣe gbogbo wa ṣùgbọ́n àwọn kan ń ṣe ọmọra wọn ọmọra wọn. Mm, ẹjọ́ ẹ má bínú ṣẹ́rí ẹni tó ń ṣe ṣíìtì ó mọ rẹ̀ adẹ̀ ti bá wí ẹjọ́ ẹ má bínú sí wa. irú ọ̀rọ̀ wo nìyẹn àwọn wo ló ń ṣe ṣíìtì ó jù mí pé mò ń ṣe ṣíìtì tí bá kówó dé mi fún ẹ òun ra òun ṣe subscription fóònù ẹnu ẹ̀. two thousand naira subscription ló fẹ́. four k per week nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ ní láti bára yín jà gbogbo nǹkan tí ẹ sọ òun ni mo ti gbọ́ ẹ ní problem pẹ̀lú mi ẹ dẹ̀ ní problem pẹ̀lú ìyàwó mi nǹkan tó kàn ṣẹlẹ̀ ni wípé èmi àti ìyàwó mi àti sọ̀rọ̀ ṣe get so I move anytime from now à ń padà sí Abuja but nǹkan tó ṣẹlẹ̀ ni wípé. Um, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa try láti bá baba landlord sọ̀rọ̀ um, so wọ́n á lè mọ̀ pé àwọn family ìyàwó mi wọ́n ṣì wà around so a ṣì nínú owó tí mo san a ṣì ní six months so a ṣì lè manage ara ẹ̀ pẹ̀lú one month. Ah, ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun God bless you. sọ lẹ́ẹ̀kan pé ìwọ àti ìyàwó rẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ máa relocate èwo náà àwọn ìyàwó ẹ̀. mi sọ̀rọ̀ kí ló ètò ìyọrùn rẹ. kí ni ìwọ náà wò ń bẹ nǹkan tí bá bẹ ẹni kò dá mi lóhùn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo rí lè ní much láti sọ nǹkan tí mo ti sàn ẹ náà ni màá dúró lé so èmi àti ẹ I relocate lọ sí Abuja so first thing tomorrow morning baby please just pack your things we are moving down to Abuja. mi ò lọ sí Abuja kọ́ o ní nǹkan tó fẹ́ ṣe jù tẹ̀lé mi ṣé o gba àwọn ọ̀rẹ́ tó jókòó tí iná lẹ jọ fẹ́ máa rà kiri o ní choice. lórí tí mo bẹ̀rẹ̀ láti grocery store She ṣó like any. I bought them from nice store. who's talking about goodies Dora who's talking about that I'm not happy with you torí We wà a lot of things over there We á baby by báyìí We wà á fún Cardi B ní tẹ wà á fún Tiwa Savage ní tẹ èyí tó No, mama, go ló máa who does that It makes sense now. Jesus you're funny you surprise me báwo ló ṣe máa ronú bẹ́ẹ̀ I'm home I'm home for good torí ẹ̀ mo ṣe wálé. I'm here with good things for you only. What Murai, Lord Wait Morana, Take target. I put it, they are very expensive. So she will my waist will depend on different girls like that. I don't do that. And you want me to believe that? Yeah, it's you and nobody but you. Problem. <laughs> are not serious. Mm. Uh, it's true now. <laughs> I'm serious. should toast. Oh, sorry, my bad. <laughs> All right. So what next? What next? That's in uh, just let me know that you are dressed down and checking it be jáde síbi tó wà kabol. ah see he's talking kò gbé mi jadi. <laughs> Hey, kí mi kankan gbé wọ jáde níbo ló mọ Nigeria. ó ti pẹ́ tó ti fìlú lẹ́nà. <laughs> yes i'm gonna take you out. no o fẹ́ máa lo ọ̀dà olórí mi àbí no problem no problem okay this is gonna be what is gonna happen tó bá gbé mi jáde sí gbogbo bills yẹn orí ẹ̀ ló wà in as much as tí atm pin náà bá hmm. àwọn àjọ balance ẹ̀ báyìí. Hmm, Coming in? Yes, yes. I can hear <laughs> you. Yeah, all right. <laughs> <laughs> Eh, eh, eh, ọmọ lámà ni à ẹ wo kò sí ẹ̀kọ́ sí ìbọ̀dá mi kò lè wẹ̀. ẹ eh, arábìnrin ẹ ah. eh, arábìnrin ẹ eh, o tó ẹni tó dé yẹn ẹmí ló ní bá sọ fún ẹ pé téèyàn bá wà wájú àwọn tó jù lọ kì pariwo. farabalẹ̀ ẹ ń yá farabalẹ̀ kó ṣàlàyé nǹkan tó dé báyìí fún mi. ṣe rí dájì ọmọ tá à ń sọ yìí mo mọ dáadáa ni dáadáa ni mo ṣe mọ sinmi sinmi ṣáà ṣe sùúrù o mọ̀ ipá àwọn ló ń gbà ń bí àwọn ló rí nínú ọlọ́dẹ o àwọn wo ni broilers ẹ wo ni sàkámà ń jẹ ṣáwọn tó ń bá rìn nìyẹn ni. ẹ wò dáàdi ẹ ẹ tẹ̀lé wọn náà sàn ṣe rí àwọn tó ti sàkámà jẹ àwọn onírọ́ ni wọn wọn máa ń parọ́ ayérayé tí bọ́dá mi dẹ̀yìn wọn máa bá bọ́dá mi náwó wọn tán ẹ wo mi ò lè gbà o mi ò tiẹ̀ lè gbà o fẹ́ẹ́ bá wọn ṣẹ̀pẹ̀tẹ́rì yẹn tó yẹ pé ẹ wò dáàdi wọn lè yé yín. táwọn èèyàn àwọn tó ń bá rìn náà ní ṣẹ̀pẹ̀tẹ́rì broilers sani kò yẹ yé yín ah, boilers ló máa ń pè wọn ní gbòòrò tẹ́pẹ́tẹ́ ten percent gba ẹ máa mú wọn lẹ́lẹ́gùsì dájú kó lè yẹ wọn kó sì ẹ̀yẹ rámi ẹ̀jẹ̀ lè fẹ́ ẹ̀ lè fẹ́. o dájú ti go wings o bá mi sọ̀rọ̀ pé tí bá wọn fòkàn lọ ayé yóò máa jẹ́ jọ́ kó fọ ọgbọ́n rọ́bìsì yẹn èmi tó kọ́ ọ̀làdélé ọ̀làdélé ọ̀làdélé ó tó ẹ ó tó ẹ ah. ṣé bọ́mọ ti máa ń rí pẹ̀lú ẹ ni ń sọ yìí. ẹ ẹ dadi that my lovely cute girl tó máa ń tẹ̀lé mi wálé yẹn very beautiful girl yẹn òun ló sọ̀nà ẹ̀yin náà gbọ́ ọmọ yẹn àwọ̀ láwà lára yẹn dadi you know what i'm saying. ṣé o ti o ti mú ẹ lọ wo mọ àwọn èèyàn ẹ. ẹ̀mí ni àwọn girl yẹn actually dad me mo ti meet our parents but i've talked to them several times on phone and tomale so many times ẹ máa they are sounding very cool as in i'm very contented with them i'm, I'm fine with them. kí ló wa òkè òkun wa ní ibi ìlò wa ẹni tó fẹ́ fẹ́ ọmọ ẹ̀ wá lọ́bẹ̀ ẹjọ́ ọmọ ra yín báyìí èwo ní gbọ́n bá wọn sọ̀rọ̀ lórí fóònù kí ló dé. òkè bẹ̀rẹ̀ sọ́dájà ni mo rí ilé àpèsè bẹ̀rẹ̀ sọ́nsẹ̀. o mọ ọmọ yẹn délédélé ò dẹ̀ fẹ́ fẹ́ irú ọ̀rọ̀ wo nìyẹn lẹ́yìn tó fẹ́fẹ́ irọ́ wàá wàá tẹ̀lé àrọ̀ fáwọn èèyàn ẹ̀ mọ́ ẹ báyìí. báyìí ẹ bẹ ṣe sọ ẹ kíní point bọ ìmàṣẹ́yà sọ pé tàbí ẹ̀kọ́ kí text máa mèkì ìgbésẹ̀ lórí yìí nìyẹn bọ̀ tẹ́lẹ̀ máa jẹ́ kó máa sọ̀rọ̀ sí mi ẹ o mọ kó tó máa o mọ tó máa ṣe fún yín sí mo máa ń dàgbà mi ṣẹ́ bíi five hundred thousand naira mo máa ṣe sí two hundred naira note no no no hundred hundred hundred naira mi láì hundred naira two hundred naira note fẹ́ two hundred naira farabalẹ̀ jọ two hundred naira ni kó bá mi ṣe sí five hundred thousand ẹ mo fẹ́ lọ lu pati ni mi ṣe mi sábà wálé mọ òtẹ́ẹ̀kù wa lọ́nlọ́ọ̀jì sí ní ṣáìdì ìyá joseph àdúgbò dẹ̀ máa ń lò sí gbogbo ilé ẹ̀kọ́ wà justin kúrò mo kàn ń gbé kókó wà ló tẹ̀ ọmọ bóyá ti wà tó fẹ́ kó mọ̀ pé wọ́n ti wà nílẹ̀ tó ti yẹ ẹ̀ ṣùwà ṣùwà ẹnu wà làwọn àtọ̀ ẹ̀wà ìbàjẹ́ ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ ó ṣe ó sọ fún wọn pé <clears throat> wọ́n ṣe owó yẹn ní kan á jẹ́ bíi two fifty ṣe bí five hundred lóní kan ṣẹ́ fún ẹ kan á jẹ́ two fifty tèmi náà á tún jẹ́ two fifty tí wọ́n bá ń ná èmi náà máa ná tí wọ́n bá ń dansi alọ́ tó bá tó bá ń jù kò yí ẹ sọ fún báńkà yẹn wá bẹ́tà kó pe padà so that wàá lè fẹ́ mi ní two fifty tàbá kọ̀ wọnú mọ́tò àní máa ṣe. fáwẹ́tà ló fẹ́ gbà ẹ̀ hmm. máa ní kó ṣe sórí ìgbà mọ́tọ́nà méjì two fifty hour mi kan two fifty hour mi kan ìyá jẹ́ ti tiẹ̀ nítorí mi náà ní two fifty àbí owó dé ilé ẹ̀fẹ́ ṣe fáwẹ́tà dé ilé ẹ̀fẹ́ Eh, wọ́n máa nọ nígbà ẹlẹ́dẹ̀gbẹ́ àbí bí wọ́n máa dúró ní bíláǹsì ó sì yẹ àbí bí kò tó mí nìyẹn. wà á kí lórúkọ ọmọ ilẹ̀ tó ń fẹ́ gbà yẹn nù bí ẹ̀kọ́ bá yẹ gbàgbé orúkọ mi àná wọ́n mi létí ta òfin ló ń gbà kan. Ah, olórí burúkú Bísọ́lá ẹ̀. olórí burúkú jẹ́ ìlú Bísọ́lá ah! orí ẹ pé Bísọ́lá tó fún ní fọ́ọ̀mù ìdánwò gbà yẹn lọ́hùn-ún ah. ó ní mò ń sọ ọ̀bẹ àpẹ́kọ̀ọ́ pé ó ṣe pé pé bóyá nínú owó tó fún gbà yẹn bóyá mú wá bí five hundred thousand one hundred ṣùgbọ́n wàá ṣe yẹn tòtí wọ́n bá ṣe èmi náà ṣe ó lè gbé ọ̀rẹ́ olè kó mọ́ mi kó mi lè ọ̀gá wa nù ẹ̀ tí o tó ẹ̀wá tí lè gara jù mí lọ tèmi bá ná five hundred pẹ̀lú ẹ òbí láǹṣì wọ́n wà ju ẹ fún mi lẹ́gbẹ̀ẹ́ àbí kí ló fi. Ah, ọ̀rẹ́ àdàbà ń pè tí o ṣe bí pẹ́yẹ ló gbọ́ ẹ̀yẹ lè mi gbọ́ má ṣe báyìí o ti ń sọ̀rọ̀ sí mi ìbàdí ẹ̀ ló sọ̀rọ̀ sí náà owó oko ọ̀rọ̀ yìí ti pọ̀ jù náà why like this now. ó kì ọ̀rọ̀ tí mo sọ ti pọ̀ jù tó fẹ́ ọ̀rọ̀ pọ̀ lẹ́bi ẹ̀kọ́ tí ló kù inú ọ̀ndẹ̀dọ̀ ló ń bẹ́ sọ́kùn tẹ̀lé ọkọ̀ mi dí sọ́kọ̀ kan ó mọ̀ pé ah, ṣùgbọ́n ó yẹ kí wọn náà máa rántí àwọn ọkọ̀ tó ti ṣe sẹ́yìn ọmọ pé máa fẹ́ sọ̀rọ̀ fún yàn bí adijọ́ jẹ́ pàdé sára wa báyìí kó tó ṣe kàn wọ́n kọ́ ògbà tí bá gbọ́rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀pẹ báwọn àti bàbá rẹ̀. mo ti bẹ́ẹ̀ náà. ẹ ó ti bẹ̀bọ̀ ó ní ọ̀rọ̀ pé kò lè tán ní ọkàn náà tó bá tán lójú kò lè tán lọ́kàn ọmọ tẹ̀mí kan tẹ̀ ti rí bẹ́ẹ̀ ni pé tó tábàdí pàtì ẹ̀ tábàdí pàtì ẹ̀ kó tó láwọn pàtì mi àwọn ìjọba zizu àwọn àwọn arab money ẹpẹrọmọ àṣeyàn àwọn pọ́ìsì àwọn laramáyẹ ọtún ti yẹ ọtún tọ́jú mi kọ́ níbẹ̀ ni pé bá ti débẹ̀ bá ti sọ fún bọ̀pẹ́ ẹni ọ̀rẹ́sì àti ẹni wá mi wá sípèsì kò sówó yìí ṣùgbọ́n kò ní jìnnà tí bá kàn lọ́wọ́ látọ̀ kan báyìí ọwọ́ àtọ́ra wa bọ́tú yà ó bá lè jẹ́ sí tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn àjò tábà ti kò sí máa lọ wá wí o fẹ́ jù pẹ̀lú àkóso wọn máa fi ẹ̀ pa mo ti lẹ́gbọ̀n sọ ọ̀rẹ́ mi náà ó mọ nídìí ìjókòó tó máa jókòó tó pàdé jókòó papọ̀ tó ti yẹ ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ ilé ajọ ń lọ káàkiri bọ̀ tó níbi kan máa dé àní lè jókòó papọ̀ ó ti yẹ ọmọ tó máa jẹ ọ̀bọ̀ táì àti táì ló táì ó ti yẹ wo ajọ tí ń lọ jẹ́ka ìgbìmọ̀ àlọ́ dídé dídé tó ń fọwọ́ mu tó ń àgbà. mi lọ́mọ yìí. o lọ pati mi. mi lọ́mọ. ẹ náà lè bọ̀ sílé ọ̀dọ̀ mi ló wà bí a kà máa lọ. jẹ́ máa lọ lè bẹ̀rẹ̀ kó But. But what? Hmm? But what? I've told you many times pé popsi mi ò kí n gbélé. Ìwọ náà ṣàmù. you like this? Ah. Wait, are you trying to tell me pé our ministers wọn kì í ní family wants all? Yes, exactly. The time? Yes. You know my dad happens to be the minister for works and housing. So wọn kì í gbélé. Gbogbo state ló man talk carry carry. wọ́n man, travel out wọ́n man, máa ń fò kiri ni most especially Abuja bó ṣe máa ń ṣe tiwọn Hmm? Wait, are you trying to tell me the reasons and the presence with the staff oh, who works in the house? Yeah, don't um, dig Mr. It. Um, don't dig it. Collegiate, you understand? Babe, what about mom? <sighs> okay, mom. Mom's case. So I very mom see me. I'm not like to sort of grandma. Because that's where we are always like based Are you serious? Yes, now. Mm, ta ló fẹ́ máa gbélé? Oh, ilé kọ́ ẹ̀ǹtì ni àkín gbé I àkín stay síbẹ̀. Ọ̀dọ̀ grandma la máa most of the time. Grandma? I sweat down. I'm not joking. Come on. Baby. Soldier. okay, it's okay. No problem. Ṣáàṣì jẹ́jẹ́ o lórí ọ̀rọ̀ obìnrin nítorí wípé ikú ikú lọ́gàrún. Ṣé gbẹ̀ndùn? Yeah, thank God daddy. <laughs> Mo ń bọ̀ ní àárọ̀ yìí. Mo wá dé vulcanizing spot yẹn. Uh-huh. Daddy, nǹkan tí mo bá amaze me. Mo amazed. Ẹ ti expand ibẹ̀ yẹn, ó ti ó ti tóbi uh, gan. Uh, uh, ọpẹ́ ni fọlọ́run bá. wow yeah wọ́n ń lé ayé tá a wà yìí. Ọlọ́run tó ń wọ yẹn kò ní sọ̀kalẹ̀ látòkè kó wá ràn wá lọ́wọ́ èèyàn ló máa rán dẹ́n gbogbo rẹ tí wọ́n bá ń ṣe láyé yìí kò gbé tí èèyàn bá lówó lọ́wọ́ àìdí àkọ́kọ́ ò ní sí fún un bọ̀ tó bá wà lákàyè máa ṣe to do the right thing dúnà oore mélòó ni mo ṣe fún ẹ níjọ́ tí o wá ṣe táyà lọ́dọ̀ mi tí o ní just um, dizziness then I rush you down to the hospital uh, dúró tiẹ̀ tí tó fi wà ókè èmi ṣe tèmi fọlọ́ ọba ni because àwọn ọmọ tèmi náà mi mọ tó máa ti rà nígbà then later later you came back to me pé ah o máa fẹ́ ṣe báyìí báyìí o fẹ́ travel kí n fún ẹ ní nọ́mbà mi o mo kàn fún ẹ with faith pé a ah, wà nù kí ni pé èmi náà léèyàn nílùú òyìnbó tó lè máa pè mí ṣé wọ́n pé a fẹ́ tó bí oṣù mẹ́sàn-án lẹ́yìn ìgbà tó ti lọ mo kàn édé wá rí pé ah, kọ́ọ̀lù wo lè kẹ̀ n bá gbé wọ́n fi wá sọ pé wọ̀ ni wọn àyè tó mi dàjú à driving that day pé kí a gbé wà á pè pa lọ́jọ́ kẹta ìjọ́ kẹta tó ló máa pè mí the next ni pé ẹjọ́ ibà mi send account details yín. Ah. gbàtí mo rí owó yẹn ó kọ́kọ́ rẹ̀ mí sára mo ronú lọ mo pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pé how do you want me to do with this thing but later I saw a message pé dáàdi eh, ẹ bá mi manage owó ẹ̀kọ́ tí a bá mọ̀ pẹ̀lú ẹ̀bí ṣe lórí iṣẹ́ yín I was very happy you understand ló wá jẹ́ kémi náà wò pé ah, ok the level tí wọ́n máa ti máa bí wọ́n ṣe máa ń ṣe ẹ eh, fragrance kìíní jẹ́ kémi náà gbìyànjú mo fura bẹ̀rẹ̀ títí tí kò tún tọ́jọ́ kò tún tóṣù ó tún sẹ́ǹdì ànádà owó mi àlọ́ ajẹ́ kí n wá gba àwọn shops ńláńlá yẹn pé ok yá jẹ́ ká tún máa ta táyà ń bí báyìí so wọ́n lè mi máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà wọ́n máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o àtàkùn rọrùn. you are more than that even more surprised pàtó wọn tún já táyà tuntun. Ah, ṣé o kọjá mi láàárọ̀ yìí. Ah, o kọjá ń bẹ wọn yẹ ń já tuntun sílẹ̀ báyìí ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah, wọn sọ fún mi pé wọn nìjọ. <laughs>

because èmi gan láti jọjọ ẹ̀dọ̀ mi ò tí ì meet wọn náà mo ṣe ń plan pé mo fẹ́ rí wọn náà ni. ṣé ọ̀dọ̀ grandma ẹ̀ ló ń gbé ni. ah dadi actually àwọn parents yẹn wọn kì í really see around them dadi minister for works and housing they are always busy okay. travelling up and down so one is better I had to come and see her grandma pé tí n bá rí grandma òun. so at least mama yẹn á mọ̀ pé excuse me ibi báyìí lọmọ òun máa ń lọ <laughs> ọ̀dọ̀ ẹni tí ó ń bá ọmọ òun wíre o <laughs> ah, màmá ṣe dáadáa gbà ẹ̀ dákú bẹ́ẹ̀ ni ẹ gba tọ́ka yẹn ṣé o fẹ́ kí n bẹ́ débẹ̀ ni. Ah, dadi kò tẹ sí ọgọ nìyẹn. <laughs> ìyẹn ò lè ìyẹn ò lè ìyẹn ò lè ara ah, ibi ká débẹ̀ ká sọ fún ọ ní pẹ́tò um, ẹni tẹ́ wo yìí ọmọ mi ni o that may not be the biological father yes, sir. but um, ẹbí mi ni mo kù fún ẹ ní bàbá ní lẹ́kọ̀ọ́ tá a wà mí báyìí ó simple now ọjọ́ ló ká ṣe lílo ẹ̀. Uh, actually tọ́dí mo ń wo weekend yìí uh, let me say saturday. no no no this saturday is not it's out of it. Oh. yes out of it. lára àwọn ọmọ kan tí mo ti kọ́ ń ṣe organizer òun náà fẹ́ ṣe graduation fún láwọn ọmọ tóun náà kọ́ ń ṣe. Ah, ẹ gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. làwọn ọdẹ ti set <laughs> kínní ẹ̀ sí standard tó yẹ kó máa wà fún wọn èmi náà tún wá fi ṣe chairman àjọ yẹn. Wow. She understands. So, uh, what about Sunday? Uh, Sunday, well, okay, daddy. Sunday wa okay. Yes, sir. And yes, so from Pampo Sunday. All right, I'm going to do that, sir. That is she go, she go, she go. Yes, sir. We appreciate that the effort, we appreciate it. And we eh, pray pé business am grow more. Àmín, àmín, àmín. Yes, sir. Ìbáni ìlú lé ní ìbáni ká jókòó sí. Ìyàwó tó máa ṣó jẹ fún òsì. Èmi ò dẹ̀ wáyà wo mọ́ bí n ṣe wáyé. Ah. Àwọn ọmọ méjì tọ́lọ́run bá fún mi, kọ́lọ́run bá mi wò wọ́n. Mo appreciate o. Ẹ kú gbogbo ẹ ṣe ń dúró tì mí láti. ni Ọlọ́run ni ikú lóbìnrin o ikú lóbìnrin ikú lóbìnrin o. agbègbè tí mọ́mí ẹ̀ ń gbé ni. àbúrò ẹ̀ ń kọ́. àbúrò mi ó wà nínú ilé. ṣé òun ló sọ fún ẹ pé òun fẹ́ ṣe nǹkan lónìí àbí àbí ni. bẹ́ẹ̀ ni ó sọ nǹkan tí a fẹ́ ṣe fún wa ṣe Hey, darling. Sweetheart. <laughs> Are you going to hug me? Bisola. Ẹ káàárọ̀ dádì. Ẹ kálẹ́ dádì. Ọmọ ẹni tó Eu yìí. Bẹ́ẹ̀ni dádì. Boyfriend mi é? sí mi. Ó mọ dáadáa. Màmá ẹ̀dá. Ó wà nílé. farabalẹ̀. Ah, eh, eh, ẹ kú ìjókòó. wà pàrọ̀ bí káfíńdálá orí ẹyẹ ò pẹyẹ èmi ni ọmọ abogunloko akatagbá àṣẹ ọjọ́ ló máa pẹ́ oore ọ̀rọ̀ yorùbá ìpàdé kì í jìnnà I didn't pick an offense lórí pé ọmọ ẹ kọ́kọ́ lòun fẹ́ mú ọkọ wá mọ̀ ẹ́ ìyá ọmọ náà ni ọkọ màmá kọ́ mọ̀ kó tó kan bàbá ṣùgbọ́n ọlọ́run bá fẹ́ bò sí nínú kọ́mọ tó jókòó yìí dáàdì ẹ̀jẹ̀ bá mi débi kan. wojú mi àwọn eléwì wọn lẹ́ni tá a kéwì fún ojú ló ń wo ni just look at their face do you know her. I've never seen her before. That's my first daughter. Wow. Ọlájùmọ̀kẹ́ by name. Ọlájùmọ̀kẹ́. Yes, Daddy. Ẹ̀yin mélòó ni mo bí? Ah, Daddy, àwọn obìnrin méjì lọ́nà méjì. ta ni mo bílẹ̀ ẹ̀. Abisola tó ń ni mo ni ìyá yìí No, Daddy, I can't believe this. Uh, Daddy, kò possible. Daddy, fiancé me, the current minister for works and also ní countrywide minister for organizer. tí o bá mọ̀ mo fẹ́ kó mọ̀ lẹ́nu. ọmọ tó jókòó yìí èyí tó wà lórí ìkúlẹ̀ yìí ọmọ bíbí inú mi ni. àtijọ́ ló máa ń pẹ́ o ìpàdé kì í jìnnà mo sọ fún ẹ mo ní àwọn ọmọ tèmi ẹ̀jẹ̀ mi ni wọ́n máa jẹ́ tí ayé bá ń jí ayé èyí tó bá mú ìwàkiwà bàbá mi lòbí i'm putting it to you ta ló bí ọmọdé fún. ìwọ ló bì kò ní bàbá méjì ìwọ ni bàbá ẹ. kò ní bàbá méjì. say to my face oh, ta ni bàbá ẹ. láìlẹ́ kò sọ̀rọ̀ ni o ẹ̀yin ni dáàbò mi. mo sọ fún ẹ mọ́ni kẹ́ ilẹ̀ ẹ̀ta wà yìí small world. Olódùmarè àìlówó lọ́wọ́ ìpanilórúkọ dà mista ni wọn ní fi Demola ọjọ́ tí ìyàwó ẹ̀ mú ẹ wá bá mi ní workshop mi lẹ́gbẹ̀ẹ́ títì mo ní. Nee who is this man oní ọkọ àfẹ́sọ́nà wọn nìyẹn ó dẹ̀ tijú láti mú abá mi níbi tí mo wà yìí ó ní kí ló ń fẹ́ tijú fún mo ṣe àdúrà kan fún ìjọ náà mo ní táyé bá ń jẹ ayé tí bàbá ń jẹ ìgbà wàá máa bá ìgbà mu láyé àti láyé ni ò ní tẹ́ ò ní tì ojú ò ní tì gbogbo ohun tó bá fẹ́ láyé tó bá ti sọ fún náà bàbá yìí ọlọ́run bẹ́ẹ̀ fẹ́ ni èyí tó bá fẹ́ olódùmarè àdúlé jìnnà sí ẹ mo dẹ̀ sọ fún ẹ mo ní ọmọ tó ń wò yìí ọmọ ni o ò ṣì ìyàwó fẹ́ mo wá béèrè nǹkan kan lọ́wọ́ ẹjọ́ rẹ mo ní kó o wò òkè mo ní kí ló wò lọ́kàn yìí olójú olóṣù mo ní ojú ẹ̀sìn ìyá àti tàbúrò ẹ̀ lóṣù yẹn because I know you are, look, you are, you are living a fake life. mo wà sọ pé wọ́n ló kó bọ́mọdé yìí tó bá pé ń jọ́ náà lọ́hùn-ún tí èmi ń bá ọmọ tọmọdé ìtakú pé no i'm staying with my dad tóun bá du ilé ayé ò lè rí báyìí what has been nìkọ ilé ayé ò tí ì bàjẹ́ kò lè ní bàjẹ́ do you understand ìwọ okay èyí ló fẹ́ kọ́ bí for Ganesha àti mo ṣe lọ́wọ́ ohun tó lọ́wọ́ bá ṣe mo sọ kankan fún ẹjọ́ tó ń kẹrẹ tó ń jáde mo ní mo promise ẹ pé òun ní róbìnrin mi inú lé mi. bẹ́ẹ̀ ni kí n wà kí n má ní o kí n má ti lọ́mọ láyé mi desperate o. tàgbò ló ṣòro òwe mo fi pa my dear brother tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ìyàwó òṣìyàwó fẹ́ do you understand fàyàwó ẹ̀ mọ́ra ẹ̀ láyé láti bá a àwọn ọmọ kan máa wà wọ́n máa ń gbé wọ́n á fẹ́ gbéra wọn wọ́n lé ní bàbá àwọn ló ní twenty five story building bàbá àwọn ló ní banana island bàbá àwọn ló ní fiji sea bàbá àwọn ń control kíní kan ń control gba fine yes wọ́n fẹ́ fi gbéra wọn ga lójú ọkùnrin ni àyìnbọyọ ọkùnrin àwa ní sáwọn náà ti lérí bí àti ìdánurú ibẹ̀ fóbìnrin rí àti ìdán fóbìnrin rí tó bá yẹ pé lóòótọ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ tó fẹ́fẹ́ èmi ń sọ fún ẹ lẹ́ni pé mínísítà tó ní bàbá òun jẹ́ mínísítà for organizer ló jókòó yìí if he wants to marry her go ahead mo yọ ọ́ndà fún ẹ. bàbáda sí ẹ̀mí ẹ̀ bá fẹ́ ọmọdé ò ṣe ìyàwó fẹ́ tẹ́mi ò bá fẹ́ nítorí gbogbo ọ̀fọ̀ náà àpèsè ọkọ tiẹ̀ fún ẹ èmi ò ń purọ́ fún yàn mi dẹ̀wọ́n dẹ̀ ní agbọ́n ní àkéétẹ̀ tó fọ ajá decide that's it. I said, huh? When you do Do you understand it? ọ̀rọ̀ ló ọ̀rọ̀ ló ń yóbi ọ̀rọ̀ ló ń yóbi àpò bó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ìwọ ni kò tọrọ ẹ̀ ṣe lọ́dọ̀ ẹ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ ọlájúmọ̀kẹ́ àkùkọ kì í kọ́lẹ̀ yìí bọ̀rọ̀ àwọn ilé ìbùdó sọ̀tẹ̀ fún tó bá ṣe ládùúgbò wa ní èmi ń lọ sí ìṣẹ́ra tí gọ́dọ̀ bá jẹ́ àwọn ìgbé wa obìnrin bí wọn. ta ló fà á sẹ́mi mo fà á. ẹyin pẹ̀lú ẹ̀rọ iṣẹ́ mi. kí ló máa gbé jí wọkọ̀ wá lé yìí. mo rán iṣẹ́ mi. bẹ́ẹ̀ sílẹ̀ mo rán iṣẹ́ mi. bẹ́ẹ̀ bá dúró mi bẹ́ẹ̀. bàbá bá sọ wá sẹ́yìn. ẹ wọ́n mi tó bá máa fẹ́ àfẹ́ tó bá ní fẹ́ ó máa lọ arákùnrin mi ọkùnrin kọ̀ọ̀kan tó máa lọ. èyí kò lè dùn báyìí mi jẹ́ sí i. alábàáyé jẹ́ èmi. èmi mi kẹ́ o ọmọ ẹ má dé alú bíbí o ọmọ oh. ẹ má dé ọkọ mi wá ní ìsìn o. ẹ wo èyí kò báyìí mi jẹ́ ọmọ ẹ báyìí mi jẹ́ èyí kò báyìí mi jẹ́ ilé ẹ̀kọ́ mi big life èyí lè kọ́ mi ní package ẹ̀yìn ni èyí lè kọ́ mi ní package èyí lè kọ́ mi ní package lóbìnrin o ikú lóbìnrin ikú lóbìnrin o ikú lóbìnrin ọ̀ṣọ́rọ̀ sá fún ṣẹ́wọ̀n bẹ́ẹ̀ ikú lóbìnrin. ikú lóbìnrin ṣá ìwọ ọmọ vulcanizer tó wá ń kọ́ fún ipò mínísítà ni ẹ́ ó wá live fake life. can't believe this. Hmm. Ọba arun oníṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣe má jẹ́ odò ọba ló dẹ̀ kún yìí bàbá ẹ̀ ti ṣe mí lóore rí and I love this girl. In fact, for her to be even to be lying to me to this extent, Omi mi kò love me no. But kò yẹ kó tó wọn máa pa ọ tó level yìí náà, ó ti pọ̀ this is too much. Oh God, I love this girl. Kò lè tẹ́ ní Ọlọ́run lè change. I can change her. I will change her. I love her. I love her. I will help you with that. Mami, ṣó tọ́ àbí No, ẹ sọ fún mi, ṣó tọ́ àbí kò tọ́? Ṣé kò ti parí báyìí? gbogbo kòkó gbogbo fẹ̀fẹ̀ gbogbo lànà mo lè dókè mo lè mo lè gòkè mo lè sọ mo lè kú mo lè ga èmi ni mo da tó yìí èmi ni mo rẹwà tó yìí èmi ni mo gba yìí tó yìí ẹjọ tó yọ Ọlọ́run kí wàá lè rè gbogbo ẹ báyìí asán ni asán kọ́ ni gbogbo ẹ̀ já sí báyìí ni so ẹ̀yin lè sunkún àbí ẹ lè bánú jẹ́ ẹ lè bomi jẹ lójú ah màmí sẹ́yìn ọmọ yìí pé gbogbo nǹkan tó ń dọ́kọ́ ni wúrà ni abẹ́ ìrántí kò gbákùrí ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ sọ fún èmi àti ọkọ àfẹ́sọ́nà mi lọ́jọ́ kìíní àná tá a wá síbí báyìí kìíní kan kìíní kan Bísọ́lá òun lọ ọmọ òun ló lú ọmọ òun ló máa ń gbé mọ́tò ńláńlá fún wa gbé yín jáde ló ń ṣe ló mọ̀ ṣé bóun lẹ́ bá yé ẹ̀jẹ̀ débi tó dé yìí ẹ́ fake life tẹ́ lò títí títí títí títí títí títí tẹ́ fi ba ayé ọmọ lọ́mọ jẹ́ ọmọ kékeré kí ni nǹkan tó ti mọ̀ kí ni nǹkan tó ti dà láyé ẹ̀ tó fi lé olóore dànù lára ẹ̀ olóore ẹni tó yẹ kó ṣàánú ẹ̀ gangan tó yẹ kó ṣe lóore tó yẹ kó ṣe ìdílé gangan lóore ẹ fi ìwà burúkú yín ẹ fi lè e dànù ẹ fi kárí ẹ dànù báyìí sí. àbí ṣóṣó ọ̀pẹ yẹn máa padà wá mọ́ ni abọ́kùnrin wo ló fẹ́ mọ̀ yìí pé o ìyàwó tó ń fẹ́ gbé sílé o onírọ́ ayérayé ni pé fake life ló ń lò fóun láti ọjọ́ táwọn ti tó máa lóun fẹ́fẹ́ sílé ó tọ́ àbí kò tọ́ wọ́n máa ń sọ yìí pé ikú lobìnrin ikú lobìnrin ikú lobìnrin ẹ̀yin tẹ́ ẹ máa ń jẹ́ káwọn èèyàn sọ yìí pé ikú lobìnrin ní kò ń ṣe gbogbo obìnrin ní kú bẹ́ẹ̀ ni àwa obìnrin kan à kì í ṣe ikú ìyè ni wá àlàáfíà ni wá ìfọkànbalẹ̀ ni wá ìdùnnú ni wá bí mo ṣe jẹ́ fún bàbá mi náà ni mo jẹ́ fọ́kọ mi ẹ̀yin yìí gọgọ ẹ̀yin yìí méjèèjì yìí gọgọ ni sáǹpù ikú lobìnrin ó tàn wọ́n náà ṣé mi ò kí ń sọ fún ẹ nígbà yẹn ṣé mi ò kí ń sọ mi ò kí ń sọ mi ò kí ń wọ̀nà ẹ tó ìpègbèsè ayé tó ń lò yìí kò dáa kó dáa kó gbégbé ayé gidi kó lo real life kò sí bó ṣe lè wù kéèyàn jẹ́ láyé yìí tó bá ti present bó ṣe jẹ́ fún ọkùnrin ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ó máa fẹ́ bẹ́ẹ̀ ó ní láti parọ́ nǹkan tó jẹ́ nǹkan tó kì í ṣe nǹkan tó ní ẹ máa parọ́ kiri ẹ máa parọ́ kiri ẹ máa tàn ọkùnrin kiri ṣọ́tọ̀ àbí kò tàn ọlọ́run jẹ́ kó látúnṣe ọlọ́run jẹ́ kọ́rọ̀ ẹ látúnṣe ìwọ náà wàá kẹ́kọ̀ọ́ lára ilé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yìí pé kéèyàn yé parọ́ kiri mọ́ ẹ yé lo fake life mọ́ ẹ̀wọ̀n èmi ń lọlé ọkọ tèmi o ìráyè gbogbo ẹ̀. Yes. Oh. Oh. Oh. Olúwa ó ṣe. Olúwa ó máa ṣe wò. Olúwa ó ṣe wò. I'm sorry. I'm sorry. I have true feelings for you. You mean a lot to me. I'm sorry, Ah, ẹlẹ́dàá bàbá mi ṣe o, ẹlẹ́dàá ìyá ṣe o. Ah, bàbá mi ṣe dáadáa. Bàbá onínúure, ẹlẹ́dàá ẹ̀ ló ti wà lẹ́yìn. Ẹlẹ́dàá mi ló ti lẹ́yìn. Ẹlẹ́dàá mi ni. Ẹlẹ́dàá gan-an mo ń gbàdúrà pé kó padà wá. I still love you bẹ́rù bá máa wù ní a máa fà mí hàn. ẹ jẹ́ ká máa fura nígbà gbogbo nítorí wípé ikú lóbìnrin ikú ikú lóbìnrin wọn ò ṣe sá fún lóra wọn ládùn ayé adùn ni wọn ò ṣe sá fún lóra wọn ládùn ayé obìnrin bímọ fún ni ò ní kó máa kọni obìnrin nífẹ̀ẹ́ ni ò máa ní kó máa pani ìwọ ló mọ ibi tẹ́ ẹ ti mọ̀ ìwọ ló mọ àwọn àmì tó rí ṣáàṣe jẹ́jẹ́ o lórí ọ̀rọ̀ obìnrin nítorí wípé ikú ikú. sá fún tóra wọn ládùn ayé àníwọ̀ ò ṣe sá fún tóra wọn ládùn ayé. ikú lóbìnrin o ikú lóbìnrin ikú lóbìnrin o ikú lóbìnrin wọ́n ṣòro sá fún ṣẹ́mọ̀ bẹ́ẹ̀ ikú lóbìnrin àwọn tún ládùn ayé ṣẹ̀ṣẹ̀ àmọ́ ikú lóbìnrin o ikú lóbìnrin wọn adégún wá tún sọ pé ògún mọ́ o ikú lóbìnrin ojú adùn inú ibi inú dúdú o ikú lóbìnrin a máa pẹ́ a máa ṣe a máa bá ọ̀rẹ́ rìn ikú lóbìnrin. Princess Adebisi adúpẹ́ o ó ṣe gbogbo ìgbà ó tún ti ṣe léyìí fún wa. God bless you more and more, Mr. Adebisi Oshé.